وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فالله با عليكم كي الله با أتيري أجنجة الله با كما با النبي ومحمد صلى الله عليه وسلم àti àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ìtẹ̀síwájú lórí tafsiru surati al ìtumọ̀ suratul Baqara eléyìí tí a ń bá lọ àti bá tafsiru sura náà àti bá dé rí àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ogún àyà ẹlẹ́ẹ̀kejì lógún ẹ òun náà ni à ń bá láyé lórí ẹ̀ àìlè tó yẹ sí pé pẹ̀lú gọlọ́wọ́n bá a tún máa tẹ̀síwájú níbi tí a bá dé títí débi tí ọlọ́wọ́n bá àríkẹ́lá bá gbà aláyè pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá أعوذ بالله من الشيطان الرجيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء والسماء الثمرات رزقا لكم فلا تدعوا لله أندادا وأنتم تعلمون نعم آه آية 23 هنا نوقف واي إكا 22 وإن كنتم 23 لك آية الذي جعل لكم now twenty look like one twenty. okay this one is you lẹ́ka okay naam ọlọ́wọ́n bá àríkíọ́lá ó ń bá àlàyé lọ nínú àyà yìí lẹ́yìn tá a ti ṣàlàyé pípẹ́ ọlọ́wọ́n bá àríkíọ́lá òun ló ṣe ilẹ̀ ní nǹkan tí ó tẹ́ pẹrẹsẹ ọlọ́run bá dá ilẹ̀ ó sì tẹ bákan náà ọlọ́run bá àlékẹ́ ládá sánmà ó fi ṣe pẹpẹ lé wa lórí bákan náà ọlọ́run bá àlékẹ́ ọlá wa anzala minas samaa'i ma'a ọlọ́run bá yìí sọ òjò kalẹ̀ láti sánmà gbogbo àwọn eléyìí báyìí òun ni a ti ṣàlàyé lórí ẹ̀ nífọ̀síwẹ́wẹ́ àbí ẹ̀kọ́ ni pé lára àwọn àdẹ̀rà ọlọ́run bá nìyẹn lé wa lórí ilé tó fi jẹ́ sí pé agbọ́dọ̀ máa jọ́sìn fún ọlọ́run ọba láti máa fi dúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe àwọn àdẹ̀rà ilé wa lórí náà ọlọ́run ọba ní wa òun ọlọ́run ọba àlékẹ́lá wa ń sọ̀kalẹ̀ láti sánmà òjò omi òun ọlọ́run ọba àlékẹ́lá ń sọ̀kalẹ̀ láti sánmà fa akhraja bihi mina thamarati rizqan lakum ọlọ́run ọba ní omi tá ń sọ̀kalẹ̀ láti sánmà yìí omi òjò ilé tá ń sọ̀kalẹ̀ léyìn lórí láti sánmà yìí ìkẹ́ ọlọ́run ọba lọ́jẹ́ ilé tó ẹ́sìpí ọlọ́run ọba àlékẹ́lá ó fi ń mú jáde fún yín oríṣiríṣi àwọn èso oríṣiríṣi àwọn rúgbìn oríṣiríṣi àwọn ohun jíjẹ lọ́lọ́wọ́n bá lékẹ́lá ń fi òjò tí ó ń sọ̀kalẹ̀ láti sánmà yìí lọ́lọ́wọ́n bá lékẹ́lá fi mú jáde fún wa rizqan lakum kó máa jẹ oúnjẹ fún yín ọlọ́wọ́n bá lékẹ́lá ń fi òjò yìí tí ń sọ̀kalẹ̀ láti sánmà yìí ó fi mú oríṣiríṣi àwọn èso oríṣiríṣi àwọn irúgbìn oríṣiríṣi àwọn nǹkan oko eléyìí tá ń jẹ àtẹ́lẹ̀ tí àwọn dáàbà wa tí wọ́n ń jẹ tí wọ́n fi ń ṣẹ̀mí ọlọ́run ọba àlekílá mú àwọn nǹkan wọ̀nyí jáde fún wa nítorí káwọn ọmọ ànábì ádámà kálíbà gbígbé sí ayé rọrùn ni nítorí káwọn ọmọ ànábì ádámà kálíbà gbígbé sí ayé ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́run ọba àlekílá fi ń ṣe gbogbo àwọn ìdára yìí fún wa kí wá sáwa nìkan lọ́lọ́run ọba àlekílá ń fi mú jíjẹ mú mu jáde fún ọlọ́run ọba àlékẹ́ láfi mú jíjẹ múmu dáadé fáwọn dáàbà náà àmọ́ àtàwọn nǹkan wọ̀nyí àtàwọn dáàbà tí ń jẹ wọ́n àwọn èèyàn náà lápadà jẹgun lápapọ̀ nítorí pé gbogbo ohun tí dáàbà bá wù kó jẹ láti dàgbà láti máa dán láti ní ohun tí ó sara lóore lára gbogbo ẹ̀wọ́ ọmọ ànẹ́bí àmàlà ni ó tó mú dáàbà yìí tí ó tún pa láwọn ilé tọ́lọ́wọ́n bá àlékẹ́ láṣẹ ní ẹ̀tọ́ ní jíjẹ nù wọn àbẹ́ẹ̀kọ́ ni a mú màálù apàjẹ gbogbo koríko tí màálù ti jẹ látara ẹ̀sújò látara òjò tó rọ̀ ká tó rọ̀ gbogbo àǹfààní tó ti ṣe lára rẹ̀ yóò máa padà lọ sí kíni yóò padà lọ máa ní ara ọmọ ànábì ádámà nígbà tá a bá jẹ a mú ewúrẹ́ a mú àgùntàn a mú àgbò a mú ẹṣin a mú àràǹkómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìran ẹran nínú àwọn ìran dábà ilé tó yẹ pé à ń jẹ tó sì jẹ́ sí pé nǹkan tọ́lọ́wọ́n bá lékẹ́ lá fi ń mú àwọn nǹkan wọ̀nyí náà dàgbà tọ́lọ́wọ́n bá lékẹ́ lá tó fi ń mú wọn gbèrú tọ́lọ́wọ́n bá lékẹ́ lá tí ó fi ń mú wọn máa sẹ̀mí òun náà ni òjò tí ń rọ̀ láti sánmà tí ń mú irúgbìn jáde fáwọn náà tí wọ́n ń jẹ ṣòwòká lè mọ̀ yí pé àtẹlẹ tí dábàá ń jẹ ní o àtẹlẹ táwa ń jẹ ní o àǹfààní tiwa náà ní gbogbo ẹ̀jẹ̀ torí tí dábàá bá jẹ tán náà àwa náà lápadà jẹ dábàá yẹn gbẹ̀yìn gbogbo eléyìí báyìí nítorí kó lè bá máa jàǹfààní fún wa ni nítorí kọ́ máa nábì ádámà lè gbígbé sí ayé ọ̀rọ̀ rẹ̀ àwọn àfáà tó wá fa ìmọ̀yọ lábẹ́ bí báyìí wípé gbogbo nǹkan tí tọ́lọ́wọ́n bá lékelá sí fún wa yìí ọlọ́wọ́n bá ń jẹ́ kó yé wa nìyẹn wípé kò sí reason kò sí ìdí fọ́mà nábì ádámà kan láti lọ máa jẹ́ irúfẹ́ nìkan nítorí pé ó ń wá jíjẹ mọ́mọ́ kọ́ wá pa ọlọ́run ọba tì eré tó ẹ́sì pé ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sọ́ra wọn di ẹrú àwọn olówó lónìí àbí ẹrú àwọn ọlọ́rọ̀ àwọn onídúkìá lónìí nítorí pé wọ́n wà tí wọ́n jẹ lábẹ́ wọn àbọ̀pọ̀lọpọ̀ ti sọ́ra ẹ̀dẹ́rú ìjọba so ibà nísì yọ́sà máa wá iṣẹ́ lábẹ́ ìjọba by all means kò bá jẹ́ sí pé ìjọba ọmọ pa láṣẹ ọlọ́run ọba yóò pé à ah, tó wọn bá ṣiṣẹ́ ìjọba yìí nísìnyí àbí tó wọn bá lọ wáṣẹ́ yìí òun ò nírin tó wọn jẹ̀wọ̀n orí tó wọn mọ̀ ọlọ́run bá àlejò láti jẹ́ kó yíwáyé pé kò sí ẹ̀rí fún wa lórí gbogbo orú àwọn nǹkan báyìí ká sì torí ń tá jẹ tá mu ká wá sì torí ẹ̀ ká lọ máa tako òfin ọlọ́run bá àbí ká lọ sọ adi ẹrú lábẹ́ ẹnìkan ká wá sì tó ká kù ní abẹ́ ìjẹ́ ẹrú fún ọlọ́run bá ń jẹ́ pé kò sí ẹ̀rí fún wa lórí ẹ̀ nítorí pé ọlọ́run bá àlejò dá ilẹ̀ fún wa nítorí ká lè bá a máa lò láti fi rí àrísìkí wa ni ṣé bá ní sí ọlọ́run bá dá ilẹ̀ fún wa jàmáà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ọ̀lẹ ní dà wá láàmú wallahi tájú ń lo pé tá a bá ti ṣiṣẹ́ ìjọba torí ẹlòmíì tẹ́ bá bíléèrè tó rírun rírun kí kílé tó rí hijab lò yóò ní ẹ ibiṣẹ́ wa ni ti gbà bẹ́ẹ̀ irinṣẹ́ yìí ti gbà bẹ́ẹ̀ ọ̀wálé píṣẹ́ yẹn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ nǹkan mi ṣe yóò ní kò síṣẹ́ ni ládùúrúlẹ̀ tó kúnlẹ̀ kò síbi tó ti máa dáko ló ń sọ yẹn o àmọ́ ọ̀lẹ́ ti jẹ́ kó yẹ pé ẹ̀rọ oyin subhanallah taasị gbin nǹkan síbẹ̀ tọ́lọ́wọ́n bá si ló sì máa rọ̀jò ma tí ọmọ jáde táàsì máa jẹ tá máa mú tẹ́nìkan sì ní amú fárùn gbọ̀n níbẹ̀ abẹ́nìkan rẹ ẹnìkan ní kọ́ máa kúnlẹ̀ lo hijab rẹ so ma lọ ọ máa dá bẹ́ẹ̀ lọ ó àwọn àwọn ọ máa tàtàrà bẹ́ẹ̀ ọ máa bó ṣe lọ ewédú lọ́mọ dá bó ṣe kó àgbàdo lọ́mọ dá bó ṣe kó ẹ̀gẹ́ lọ́mọ lọ bó ṣe kó ṣú tata lọ́mọ dá bó ṣe tòmẹ́tò lọ́mọ jẹun rọrùn àbí òní jẹun rọrùn yóò jẹun rọrùn bá ń jẹ́ kó yé wa nìyẹn pé sẹ́ni gbogbo àwọn adálẹ̀ jẹ́ kó yé wa ni pé ẹ wá rí ẹ wá jíjẹ bá ń bẹ ẹ fi lọ́hùn kò sí excuse yóò kú lábẹ́ ìjẹrú ọlọ́run ọba á sọra wa dẹrú olówó nítorí pọ́ọ̀lù ẹ̀ ń dà wá láàmú subhanallah eléyìí báyìí nínú àwọn nǹkan tí excuse táwọn yẹn máa mú wá nìyẹn lọ́pọ̀lọpọ̀ brọ́dà pé kílé tó ń fáwọn ọgbọ̀n yóò ní ibi iṣẹ́ wa ní ibi iṣẹ́ wa náà ti ní ká máa fáwọn ọgbọ̀n torí pé wọ́n gbọ́dọ̀ àà ọ̀ gbọ́dọ̀ wá kú òun yóò ní ẹ̀wọ̀ òríṣẹ́ mi ni ó òríṣẹ́ mi tilẹ̀kùn tí tọ́lọ́wọ́n bá dálẹ̀ tọ́tẹ́ òríṣẹ́ oko tọ́ yà a, à èmi ò wá da ń dako ẹ̀ máa dúró méjì ni mo parí first degree mi pẹ̀lẹ́ mo tún parí second degree ìgbà yẹn wá ń kọ́ lọ́wọ́ kò gbogbo sàtífíkẹ́tì tó bá ti kú kò wúlò rẹ mọ́ kò dẹ̀ wúlò fún wọn náà máa dẹ̀ ní bí ọlọ́jọ́ pé pé Eh? ọlọ́run ní bèrè pgd rẹ kí lọ́lọ́run bá lékẹ́ látẹ́ fífọ́ àwọn nǹkan wọ̀nyẹn ṣe nǹkan tọ́lọ́run bá lékẹ́ bí ọ léèrè tó bá ti kú gbára òun lẹ sí ẹ báwo ló ṣe mójú ẹ tó báwo ló ṣe mójú ẹ sí kó sànú wa ni ọlọ́run àwọn ń kó wípé ọlọ́run bá ń jí kó wípé òun ọlọ́run bá lọ́rọ̀ láti wá lànàbí sallallahu alaihi wasallam fi sọ nínú hadith wa nínú sahihu muslim arábìnrin ni wallahi li an ya'khudha ahadukum hablahu fayahtatibu ala dhahrihi khayrun lahu min an yas'ala ahadan a'tahu aw mana'ahu arábìnrin kí ẹnì kọ̀ọ̀kan nù yín arábìnrin mo fi ọlọ́run bá búra arábìnrin mo búra pẹ̀lú ọlọ́run bá tí í Allah kẹ́ni kọ̀ọ̀kan yín mú okùn rẹ̀ kó wá lọ sí kó wá lọ sínú lọ sẹ́ igi kó wá fi okun yìí dì í kó wá gbé wá tí kò fi gbé délé ta kó fi jẹun ó lóore fún ojú kó lọ máa tọrọ jẹ lọ ó lóore fún ojú kó máa tọrọ bára lọ àtọ́ ó lóore fún ojú lọ máa tọrọ owó ẹnikẹ́ni lọ àtọ́ ú bá fún ọ aburú lọ jẹ fún kó lọ sóko kó lọ sẹ́gi jàmáà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ àwọn dalubára lónìí àwọn náà máa ń lójú bíi tiwa wọ́n máa létí wọ́n máa pé lápá wọ́n máa pé lápá wọ́n máa pé lẹ́sẹ̀ tó ti bẹ́ẹ̀ wọ́n sì máa tọrọ bára ẹni tí ò dá pé gan wọn ni ó tọrọ bára tó ẹ lómi ti rò pé tójú wọn bá ti fọ́ báyìí ayé òun ti bàjẹ́ nu the next thing ni pé òun ti rí tó wọn máa fi ṣe bára nítorí pé òun fọ́ lójú àìmọye àwọn afọ́jú tó ẹ́sí pé wọ́n wọ́n ń sàǹfààní fàlẹ̀ ọmọ wọ́n ń sàǹfààní fẹ́mi ara wọ́n dẹ̀ ń kẹ́kọ̀ọ́ tí ń yanjú ẹlẹ́mí òrùn pé tóun bá ti gé lápá kan òun gé lẹ́sẹ̀ kan báyìí ó ti di pé òun ò lè òun ò ní kàmi tó wọn mọ̀ ṣe mọ́ alubára ti yánu irinṣẹ́ tó yàn mọ́ bí ṣe bára wàá pa jùlọ lè tiẹ̀ wọ́pọ̀ nígbà wa húsá wọ́n bá fi lè gé lápá báyìí àbó gé lẹ́sẹ̀ báyìí ìgbà bára lókùn tí ó gbé irú kí ni gbogbo àwọn nǹkan báwọn yìí. eléyìí tí ò gẹ́gẹ́ okunu yorùbá okunu yíbo okunu haúsá eléyìí tí ò gẹ́gẹ́ wọ́n kàn sọ̀rọ̀ àwọn dalúbára àwọn dẹ̀ máa jókòó sẹ́gbẹ́ ọ̀nà àbíkọ́ ma káàkiri ẹ́ house to house raiding ká ma rédí àwọn èèyàn nílé sí ilé kọ̀ọ̀kan subhanallah irú kí làwọn nǹkan wọ̀nyí nígbà tí èèyàn bá lè tọ́ ẹ́ pé o lè fúnra jẹ́ sí pé àwọn tó sì pọ́ndì à ń ya bára àwọn mùsùlùmí ni wallahi ẹni lọ gbogbo state tẹ́bá kó alubára jọ ní state kọ̀ọ̀kan ẹ 90% wọn musulmi àwọn alubára bẹ̀ àbí ni ẹ fọwọ́ ròyìn pé ni ma tọrọ ni ẹ rò pé ni ma tọrọ ni tẹ́bá ara wọn tí yẹ ṣe mùsùlùmí kọ̀ọ̀kan nínú لأن يأخذ أحدكم حبله فيحتطب على ظهره خير له من أن يسأل أحدا من أعطاه أو منعه so n tún pọ́lọ́mọ bá àdékẹ́lá ti ràn wá lọ́rọ̀ púpọ̀ ọlọ́mọ bá àdékẹ́lá sílẹ̀ fún wa ní tó ṣe dáko tá a bá dáko tá a bá ti nǹkan yẹn bọ́lẹ̀ tán ọlọ́mọ bá àdékẹ́lá máa rọ òjò lé lórí yóò dẹ̀ fi mú àwọn irúgbìn yẹn jáde láti máa jẹ́ jíjẹ múmu fún wa láti máa ta jàmáà wallahi síbẹ̀ yìí náà ti wá ń rí báyìí sí wípé ìjọba nàìjíríà gan wọ́n ti jẹ́ kó yé wa wípé ìpadà sóko ibẹ̀ ni atúntí lè ní atúntí gbèrú ọrọ̀ ajé wa padà tó pọ́ ma nàìjíríà ti yọ̀ lẹ́dẹ́bí wípé láìjọ́ta ti rí epo báyìí láti pa oko dídá tì síwájú káyìí tó répo ó ní nàìjíríà ń dá kódà òun ló fa green tẹ́ẹ̀mọ́ rí níbi flag nàìjíríà yẹn nǹkan tí green ibẹ̀ yẹn in tó symbolize ó ní pé agriculture òun ni alágbára lé nàìjíríà white yẹn òun indicate peace but green òun indicate kí ni o ó indicate pé agriculturist ni wa so if i anything epo tá a gbára lé lónìí táà tó padà wá di tí ò padà wá tà dáadáa lọ́jà àgbáyé mọ́ lónìí nígbà tí a bẹ̀rẹ̀ epo yìí náà ṣe bówó agriculture yìí náà ṣe bówó náà la fi invest síbi epo àbí èèyàn tó fẹ́ èèyàn tí wọ́n rí epo nínú ilẹ̀ rẹ̀ tó fẹ́ máa wá epo rẹ̀ kò ní lówó lọ́wọ́ kó tó di pé kò ní ní owó kankan tí ó fi fìnáǹsì pé wọ́n máa wá epo ẹ wo ìgbà tí wọ́n rí epo ní Niger Niger wá ní owó lọ́wọ́ láti máa wá epo yẹn àwọn China ni wọ́n wá pé àwọn báyìí ń wepo yẹn àmọ́ for iye ọdún báyìí about 70 years náà fún wọn wípé gbogbo ń tàbá fi bá wọn wà ń láti máa gba owó lọ́wọ́ yín láti fi máa gba àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn títí sí na agreement wọ́n sọ pé ńgbà míì èèyàn máa sọ pé òkè ọ̀yà ìwọ ló nílé yìí àbẹ̀kọ̀ àmọ́ lẹ́yìn seventy years tá a bá ti gbówó wa tán yóò tó di tiẹ̀ irú nǹkan táwọn Chinese nǹkan táwọn China ṣe fún tán ṣe fún Nigeria nìyẹn àmọ́gbà tó ń gbé nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ti ní nǹkan tá a fi ń sọ̀rọ̀ ajé ìgbà tí wọ́n ń discover epo nǹkan tá a fi ń sọ̀rọ̀ ajé yẹn òun la fi ṣe kí ni o owó rẹ̀ la fi òun la fi fìnáǹsì ọ̀rẹ́ ọwọ́ pé a máa wá epo àbá ní refineries kó tó wá di pé epo yẹn bẹ̀rẹ̀ sí wá máa kéyé tá a rí epo tá a bẹ̀rẹ̀ sí máa wá tán báyìí tí owó ń jáde láti rẹ̀ báyìí àpòkò tì ní ọwọ́ ayé á nísìnyí epo wọn wá ta dáadáa mọ́lọ́jà àgbáyé sí afẹ́ padà sóko odidi Nigeria state odidi gbogbo country kan fẹ́ padà sóko ìwọ sọ pé oko dídá ti kàwé Nigeria kàwé àbí ṣé Nigeria kàwé táwọn ìfẹ́ padà sóko ń tí rò pé tó pé ti ní so ó wà ridiculous ó nǹkan fún ọkọ ládùúrú subhanallah so kọ́ lọ́wọ́ bá lékelá kó sànú wa ilé ìbáyọ̀ ọlọ́wọ́ bá ń jẹ́ kó yẹ wa pé kò sí àròjàre fẹ́ni kankan wájú ọlọ́wọ́ bá wípé ọlọ́wọ́ bá àṣejì àtìmú náà lọ́wọ́ nira ẹ̀ǹgbà tí kìíní kan ẹ̀ǹgbà tí kìíní kan náà la fi lọ́ ń ṣerú nǹkan báyẹn ọlọ́run ni àtijẹ àtìmú nira kí ni mo wá dá ilẹ̀ mi tó tẹ́jú sí kí ni mo ń sojò kalẹ̀ láti sánmọ̀ sí gbogbo àwọn ìdẹ̀ra tí mo ṣe lé lórí kó lè bá dá dúró ni kó lè bá máa wá ìjẹ́ ẹ̀mú rẹ fúnra rẹ ṣé báyìí nísìnyí láì rọ̀gbọ̀kún lẹ́nìkankan so eléyìí báyìí àwọn àfáàní lára ìtumọ̀ tí ó wà ní abẹ́ àyà yìí nìyẹn ọlọ́run bá nítọ̀ fala taj'alu lillahi andada ọlọ́run lẹ́yìn gbogbo àwọn ìdẹ̀ra tá a ṣe fún yín lẹ́yìn gbogbo àwọn ìkẹ́ tá a ṣe léyìn lórí ọlọ́run bá ní ẹ wá gbọ́dọ̀ wá orogún ẹ wá gbọ́dọ̀ wá aláfijọ fún ọlọ́run bá nínú ìbádà o wa antum ta'lamun nígbàtẹ́yìn náà ti mọ̀ ipé gbogbo ń tàà sọ yìí ọlọ́run ọba nìkan ló ní kàpá àti ṣe fún yín wà á ń tún ta ìlàmú nígbàtẹ́yìn náà ti mọ̀ pé àwọn òsà yìí ò ní kàpá àti ọrọ̀ òjò láti wà á ń tún ta nígbàtẹ́yìn náà ti mọ̀ pé àwọn òkà yìí ò ní àti dá ta nígbàtẹ́yìn náà ti mọ̀ pé àwọn yìí ò ní àti dá ta nígbàtẹ́yìn náà ti mọ̀ pé àwọn yìí ò ní àti mú oúnjẹ wọ́n tún ta ẹlẹ́mú nígbà tẹ́yìn náà ti mọ̀ báwo sa yóò yan agbára láti dá odò fún yín jẹ̀mọ́ àbẹ̀yàn bá tún lóhùn ò lè dáko ọlọ́run bá àdékẹ́lá tó wá sí odò ó tún lè bọ́ sórí odò kọ́ máa pẹja lọ kọ̀sẹ́ni jọ́sọ̀ pé kọ́ káì àbí odò asàlélé yìí nítòsí bọ́ bá bọ́ síbẹ̀ tẹ́lẹ̀ tí ń sàn gba ẹgbẹ́ wa kọjá yìí tọ́ bá bọ́ síbẹ̀ tọ́ ìwọ̀n kankan tó ń jẹjẹ àwọn máa dán abẹ́jà tó wà ní odò tá ń pa yìí èlé lọ́lọ́wọ́ bá lékelá gbà lọ́wọ́ lórí ká tó máa pẹja kò sí nkankan ju pé kọ̀ọ̀kan ló ọgbọ́n ara rẹ lọ́mú ẹja jáde kú nu odò ẹ̀rí oúnjẹ tó ti parí kan lọ́mú ẹja jáde nu odò ó ti láwọn tó bùkátà tí wọ́n fẹ́ rẹja táwọn ò lè lọ sódò lọ mẹ́ja tá fún wọn gbowó lọ́wọ́ wọn lọ fi dé bùkátà rẹ wọ́n bá yìí ṣe kí ní ọlọ sílé ọyìn ẹ̀kọ́ ọmọ jẹ́ ike ọlọ́run bá ń gbọ́ àwọn nǹkan wọ̀nyí sáwọn òòsàn wọn lè ṣe bẹ́ẹ̀ ṣe ń tán jọ́sùn bí ọ̀tọ̀ fọ́lọ́wọ́n tó lè dá odò òbèlé ọ̀dà ẹja sínú ẹ̀ gbogbo bá tún wá dá àwọn igi kan pẹ̀lú àwọn nǹkan wẹ̀ tó ṣe ọmọ ẹ̀dẹ́ nìyẹn gbé ó kàn bá náà ni ó sì bẹ́sùn lórí ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ni ó sì lọ já àmọ́ jẹ́ ni oríṣiríṣi àwọn igi lọ́jẹ́ pé kódà oríṣiríṣi àwọn igi tẹ́ ń yẹn máa ń rí pé máa ń wù náà kò yé bá nísìn yóò sì wù yóò dẹ̀ ṣe sowádẹ̀ lọ́jà ajẹ́ igi kaṣú igi àgbálùmọ̀ abẹ́ẹ̀kọ́ ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ igi ọ̀sán ilé tó ẹ́sì pé kódà tó bá wọnú gbó ọkàn lọ ká ọ̀sán bá mú ó sì gbé wá sí gbòòrò ọmọ àtàfáwọn èèyàn ṣe bí náà rárá tá mú yìí abẹ́ẹ̀kọ́ ni ó sì máa rówó ẹ̀mẹ́ tó bá ti wo kó lóko kò yé báyìí nísìn o ọmọ ogun káyọ̀ ṣe ń gí ọ̀gẹ̀dẹ̀ nígbà tó wà bá ti wọnú oko olóko gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba àlékẹ́ láfi sí ọ̀nà jẹ́ mú fún wa ni ká máa wá owó ń bẹ̀ káwa náà máa wá ilé ìtajà ń bẹ̀ nítorí ká lè bá nítorí ká lè bá ká kankan tó bá jẹ́ pé ìrọ̀gbọ̀kún ẹnìkan ni oníjẹ́ ká rọ́lọ́run sìn dáadáa ó jẹ́ ká máa compromise àwọn kankan ikú súnmọ́ wa yóò tá a bá ti kú ìbáàdà ọlọ́run bó béèrè hey gbogbo torí pa jẹ́ àmú tá a tá a bà lámàrí ara wa jẹ́ yìí torí jẹ́ àmú hey tá a sọra wa di ẹrú owó yìí ah ilé báyìí ò lè jẹ́ excuse fún wájú ọlọ́run wa o torí pé gbogbo àwọn àyà yìí gbogbo àwọn ìdẹ̀ra yìí ó ti tó fún wa láti jẹ́ kí ó yé wa wípé ọlọ́run ọba nìkan làmọ́ ń sìn fala taj'alu lillahi andada. ọrọ nítorí bẹ́ẹ̀ o ẹ gbọdọ̀ wá orogún fún ọlọ́run bá o lẹ́yìn gbogbo àwọn ìdẹ̀ra tá a yìí tó dẹ̀ yí ẹ̀yin náà pé ọlọ́run ọba nìkan ní í ṣe so nígbà tó jẹ́ pé ọlọ́run ọba nìkan ní í ṣe àwọn eléyìí báyìí kò sórogún fún ọlọ́run ọba kò sẹ́nìkan tó kún ọlọ́run ọba lọ́wọ́ níbi ìmọ̀ sí àwọn nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ sí orogún fún ọlọ́run ọba nínú ìjọsìn yìí náà àbí síwájú ká tó kúrò níbi àyà yẹn àwọn àfáàjẹ́ pé wà yí pé àyà ta kéyì tá a bá ń kébọ̀ láti àyà tó ṣáájú ẹ̀ wọ́n ní ó dáa ká má kí á lọ dúró síbi tí mo fẹ́ dúró sí kákàbá yìí pé yá ayuha nasu ibudu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum walladhina min qablikum la'allakum tattaquna alladhi. جعل لكم الأرض فراشا والسماء بناء ولو ما داك جوسي لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء تربي الذي جعل لكم الأرض فراشا ọjẹ́ ìròyìn fún la'allakum tattaqun ọlọ́run tá ní kẹ páyà yẹn pé ẹ gbọ́ ọlọ́run bá ní la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ́ bá páyà ọlọ́run bá eléyìí tó jẹ́ sí pé òun ló dá sánmà ẹ̀tí ọ̀nà sáà tàbá dúró sílẹ̀ bá ṣe dùn ní ọ̀pẹ́ la'allakum tattaquna alladhi ja'ala lakumul arda firasha kẹ́lẹ̀ bá páyà ọlọ́run ọba ilé tó ń pè wọn dá sánmà lọ́dá ilẹ̀ fún tí àwọn àfáà tí nínú ááyà yìí nìyẹn náà nítẹ̀síwájú. wà kuntum fi raybin mimma nazzalna ala abdina fa'tu bi surah fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum min dunillah wad'u shuhada'akum min dunillah الله إن كنتم صادقين نعم lẹ́yìn tí ọlọ́run bá lékẹ́lá tó parí ọ̀rọ̀ lórí ìjẹ́ ọlọ́run bá ọlọ́run àti ìnígbàgbọ́ sí ọlọ́run ìnígbàgbọ́ sí ọlọ́run bá lára lábala rùbùbíyà ọlọ́run bá ká nígbàgbọ́ sí àwọn sí ọlọ́run bá pọ́lọ́run bá nìkan ní ṣe ọlọ́run bá ò ní orogún lórí àwọn iṣẹ́ wọ̀nyí kò sẹ́ni náà tó ní kápá àti sí àwọn sẹ́wọ̀n yìí lẹ́yìn ọlọ́run ọba níta gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni ẹ̀ bákan náà ọlọ́run ọba àdékẹ́lá tó wọ́n ṣàlàyé fún wa nípa ìnígbàgbọ́ sí ìjọsìn fún ọlọ́run ọba nìkan kágbà ipá ọlọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún fala taj'alu lillahi andada ọlọ́run ọba àdékẹ́lá tó wọ́n ṣàlàyé fún wa nípa àwọn ìròyìn ọlọ́run ọba pé òun ọlọ́run ọba lòun máa ń ṣe báyìí òun ọlọ́run ọba lòun máa ń ìnígbàgbọ́ sí ọlọ́run ọba ó kó àwọn nǹkan mẹ́rin sínú alákọ̀ọ́kọ́ al-imanu bi wujudillah ká nígbàgbọ́ sí bíbẹ ọlọ́run ọba kíláàsì bí ma bíbẹ ọlọ́run ọba àwọn sí ọlọ́run ọba tọ́lọ́run sí láti mọ̀pọ́ ọlọ́run ọba ń bẹ àbí ẹ̀kọ́ ni àmọ̀pọ́ ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ọlọ́run ọba lọ́dá sẹ́mọ̀ àbí lẹ́yìn ọlọ́run ta lọ́dá ta ló lè bọ́ǹta ní gbogbo àgbáyé tí òun lòun dá sẹ́mọ̀ ẹ̀rí pé kọ̀sẹ́ni tó kílè mẹ́rin láyé a sì mọ̀ pé sámọ̀ ò lè dára rẹ̀ dá a sì mọ̀ bẹ́ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ by accident ò lè kò lè perfect báyìí ajẹ́sípẹ́ nìkan ló wà behind dídá rẹ̀ ó níta ní o ọlọ́run ọba alìmọ́nù bí wùjú lílá nìyẹn àti dídá ilẹ̀ àti dídá gbogbo àwọn nǹkan tó wà ń bẹ̀ ká nígbà eléyìí báyìí ni ẹ̀rí pọ́lọ́run ọba ń bẹ̀ bákan náà ká wá nígbà ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì sí ọlọ́run ọba alìmọ́nù bí rububiyatillah ká nígbàgbọ́ sí àwọn sí ọlọ́run ọba ká gbàgbọ́ ọlọ́run ọba nìkan ló lè ṣe ọlọ́run ọba ti dé kó yíwa bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó ní kápá àti dá sánmà àti ilẹ̀ àti tẹ́ pẹrẹsẹ àti dídátàmà ní pẹpẹlẹ lórí àyàfọ́ ọlọ́run ọba gbogbo àwọn sí ọlọ́run ọba ká nígbàgbọ́ sí ọlọ́run ọba nìkan ló ní kápá àti ṣe kágbà wípé lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó ní kápá rẹ̀ mọ́ ọlọ́run tó ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ àbí ni. lẹ́yìn ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ká wá nígbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta ká nígbàgbọ́ sí pé ọlọ́run ọba nìkan lọ́tọ́ láti máa fún níjọsìn ọlọ́run tó ṣàlàyé ẹ̀ bíbáyìí náà bákan náà ká wá nígbàgbọ́ sí àwọn ìròyìn ọlọ́run bá kágbàgbọ́ ọlọ́run nìkan ló lè ṣe àwọn wọ̀nyí ọlọ́run nìkan gba àwọn ìròyìn kò sẹ́lò mí ìyàtọ̀ fọlọ́run bá ọlọ́run tó ṣàlàyé ẹ̀bẹ̀ náà lẹ́yìn tó lọ́wọ́ bá parí al-imanu ọlọ́run bá wá al-imanu ìnígbàgbọ́ sí ọlọ́run ọlọ́run bá tó wá bẹ̀rẹ̀ ìnígbàgbọ́ al-imanu ọlọ́run wá dàgbà pẹ̀lú ìnígbàgbọ́ pẹ̀lú ọlọ́run wa ọlọ́run ẹ̀yin aláìgbàgbọ́ wà in kuntum fi raybe ọlọ́ni tẹ́ ẹ bá wà nínú iyèméjì tẹ́ ẹ bá ń ṣe iyèméjì mimma mimma nazzalna ala abedina nípa tíra tá sọ̀kalẹ̀ sí ẹ tá sọ̀kalẹ̀ fún ẹrú wa tó bá yẹ pé ń ṣe iyèméjì sí alukur'an ọlọ́run bá tó fẹ́ fún wọn ní ó tún fẹ́ sàlàyé yìí nígbàgbọ́ sí alukur'an lélẹ́yìí o ọlọ́run bá dikira bẹ̀rẹ̀ yìí pé ókè ká sọ wípé ẹ̀gbà alukur'an gbọ́ pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kásọpá yìí ṣe èméjì tẹ́yìn bá ń jẹun ní èméjì tẹ́ ẹ bá wà nínú èméjì nípa tírà tá a sọ̀kalẹ̀ fún ẹrú wa nǹkan méjì lọ́wọ́ nígbà yìí tírà tá a sọ̀kalẹ̀ àti fún ẹrú wa ó mi pé nǹkan méjì lọ́wọ́ bá nìkílá fẹ́ sàlàyé bíi tírà tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ ìnígbàgbọ́sí ọlọ́run sàlàyé fún wa àti ẹrú tọ́lọ́wọ́n bá àlejò lásọ tíra kalẹ̀ fún nítorí pé ìsọ tíra kalẹ̀ fún èèyàn àpẹẹrẹ ìjẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní torí Ànábì ń pe rẹ̀ lójíṣẹ́ ọlọ́wọ́n bá fún wa ọlọ́wọ́n bá àlejò lánàá jí kọ́ yọ pé òjíṣẹ́ òun ọlọ́wọ́n bá ní tòótọ́ torí pé òun sọ tíra kalẹ̀ fún àbí lẹ́yìn Ànábì ọlọ́wọ́n lẹ́yìn Ànábì wa Muhammad tálẹ́ nínú àtúntún gba tíra nínú àlùmọ̀ yìí látọ̀dọ̀ ọlọ́wọ́n bá so òun lọ́wọ́n bá àlejò lánàá fi ń jẹ́ kó yọ pé lára ẹ̀rí ìjẹ́ Ànábì ọlọ́wọ́n ni pé ọlọ́wọ́n bá sọ tíra kalẹ̀ fún tẹ́ẹ̀ bá wá ń doubt

súrà tó wà ní alukur'an ọgọ́rùn-ún lé mẹ́rìnlá ni ọgọ́rùn-ún ó lé mẹ́rìnlá ni ọlọ́ni fàtúbì bí súrà tí ń mi mithlihi ẹ wá wo súrà kan nínú alukur'an ẹ̀yin náà múrú ẹ̀ wá súrà yóò kẹ́ni ẹ̀ lé módìdí kur'an wá ná sàmẹ́tì ẹ̀ bá challenge yẹn lórí pé ókè tó o lè ṣe nǹkan báyìí tí o lè ṣe lè ṣe ẹ wà ní ọ̀dà ẹ fẹ́ challenge ẹ fẹ́ dojú ti nìyẹn o pé ọ̀dà in tó kéré jù lára nǹkan yẹn n'i ní se ṣe nǹkan yìí tó bá yẹ pé ṣe nǹkan yìí tó bá tó bẹ̀ kò yẹ báyìí se ṣe eléyìí nla ibi tí mo ole kó nla nla ṣe ńláńlá dé ọ̀dà ṣe kékeré yìí tẹ́ ẹ̀ mọ̀ pé lai o o òun lè fólé alájà mẹ́ta òun lè fó bọ́ sẹ́yìn ẹwà ni à ó lè fó ọ̀dà tá a bá fẹ́ gbà kó o lè fó ọ̀yà kọ́kọ́ fo ṣọ́ọ̀bù yín ná kọ́kọ́ fo ẹ wo ṣọ́ọ̀bù bí ó ṣe kéré lórí lẹ́lẹ́gbẹ̀ẹ́ alájà mẹ́ta sẹ́mi sọ lè fo ṣọ́ọ̀bù so tọ́ ọ bá ti lè fo ṣọ́ọ̀bù má dábàá kọ́ fẹ́ fúlé alájà mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ ni má dábàá kọ́ fẹ́ fọ alájà mẹ́rin alájà márùn lọ́lọ́run bá ní kí wa in kuntum fi raybi mimma nazzalna ala abdina tó bá jẹ́ pé ẹ̀ ń doubt lórí nǹkan tá a sọ kalẹ̀ fún wa pé sá látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá àbí látọ̀dọ̀ ọlọ́run ọba kọ́ ọ̀dà ẹ̀yin náà ẹ mú súra ẹyọ kan wá ẹ má mú odidi kùránì wá o àmọ́ súra ẹyọ kan tó jọ orú eléyìí tó mú wá yẹn ṣe béèyàn bíi ti yín ni àbí ẹ̀yin náà sì eni la bíi tiẹ̀ ẹni làákàyè ní bí ń hun ọ̀dà ẹ̀yin náà múru tiẹ̀ ẹ̀yin náà lọ joko. ẹ wá ń gbé làákàyè ẹyin náà gbé làákàyè kalẹ̀ irú làákàyè tí ń bẹ fún yín ní bẹ fóun náà náà wá nínú alukur'an tó mú wa nínú nínú alukur'an mú wa bá ń pé kí ẹ lè bá pé kì í ló ti wá ẹni ìkọjá ìròrí ọmọ ẹ̀dẹ́ nìyẹn tó bá yẹ pé ìròrí ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni ká ti ẹ lè bá pé kí ẹ lè má dáwùtì mọ́ ẹmọ̀pọ̀lọ̀ ọba alẹ́kẹ́lẹ́ fi gbé iye méjì kú fún wọn nìyẹn pé kí ẹ̀lẹ́ mọ̀pọ̀lọ̀ ọlọ́run ti wá ọdá mọ́ tún yín rẹ̀ tó bá yẹ pọ́dọ̀ èèyàn ló ti wá ọyẹkẹ́ iná lè ṣe tó bá yẹ ni tí ó ni wàláhì challenge tó ní agbára ìpèníjà tó ní agbára ni ẹ gidi kan òun ló ṣe ọ̀dà tó òun ló ṣe ìwọ náà lọ ṣe irú ẹ̀ wá tó wọ́n náà ìwọ náà sí nílàkà ìbò náà sí nílàkà ì gbogbo tó ẹbá ọ̀rọ̀ ló sọ àbí ọ̀rọ̀ ló kójọ ìwọ náà lè sọ̀rọ̀ àbódiníọ́ ọyá ìwọ náà lọ́kóró ẹ̀jọ̀ wá lọ́kóró ọ̀rọ̀ ẹ̀jọ̀ wá kọ́ wá jọrú ọ̀rọ̀ ẹ̀kọ́ orí kó lè bá fún mi pé lè kọjá tọ́ ìtọ́mẹ̀dé nìyẹn sí kò sẹ́ni náà tó lè sọ̀rọ̀ rẹ̀ tó lè sọ̀rọ̀ tó lè dàbí alukur'an láíláí kí inú ẹ̀dá tó náà wọn bá dájú láyé ẹni tó mọ ọ̀rọ̀ sọ jù wallahi lárúbáwá ni gbogbo ìran yòókù ń tẹ̀lé lárúbáwá ń bí ọ̀rọ̀ sísọ ni gbogbo ẹnikẹ́ni tó bá sì kéwu tó kàwé yọ mọ̀ yín pé tí mo sọ ìbò ṣe rí nìyẹn mo fi ọlọ́run bá búra yín pé yẹn ń sọ̀rọ̀ yẹn ní àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn sì nílà káyé bí yẹn ṣe ń to ọ̀rọ̀ ọ̀gá lárúbáwá gbogbo tíráìbù yòókù ń tẹ̀lé wọn ni lárúbáwá ọlọ́run bá bùn wọn ọ̀rọ̀ púpọ̀ ah, kò ní yí àwọn tí ò kéwu dáadáa ní nǹkan tí mo ń sọ yìí wallahi ọlọ́run bá bù wọn lẹ́bùn ọ̀rọ̀ gan gbogbo ọ̀nà téèyàn máa ń gbà sọ̀rọ̀ pátá láyé téèyàn sọ̀rọ̀ kékeré tí ó túmọ̀ sí tọ́pọ̀ tí ó sì mú làákàyè tó ní agbára wá tí ó sì tí ó sì dùn gbogbo ẹ̀ lárúbáwá mà gbogbo ọ̀ràn yòókù ń tẹ̀lé wọn lẹ́yìn ni tóun ti bẹ́ẹ̀ ọlọ́run wa ni ẹ̀yin náà ahlul lisani ni ẹni tó ẹni tó lẹ́yìn náà ẹ̀yin náà lọ múrú ẹ̀ wá náà kẹ́yìn náà lọ múrú ẹbí rọ ni ẹbọ́rọ̀ èèyàn ni ọ̀yẹn náà ẹ sọ ọrú ẹ̀ ká gbọ́ kẹ́ wá jẹ orú alukur'an فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله tẹ́ẹ̀bá ti wa mú challenge re o ọlọ́run tẹ́ẹ̀bá ti wa mú e wá tán ẹ awon lọ pé awon àfáà yín àwọn olùrànlọ́wọ́ yín àwọn onílàáká inú yín ẹ wá pè wọ́n e kan nu kan kọlọ kẹsẹ kọlọ ní ọjọ ọjì o ara yín gangan ní ẹ lọ pè wá kọjọ ọjì kó gbé méjì sẹ́gbẹ̀ ara wọn sọjọ ara wọn pé <laughs> sọjọ ara wọn min dunillah min ghayrillah ẹlòmíì tó yàtọ̀ fọ́lọ́run ọba min dunillah ẹlòmíì tí ò tó Ọlọ́run lára ìtumọ̀ méjèèjì nu ẹlò ẹlò àbí gbogbo ẹni tó máa pè wá ta lọ́tọ́lọ́run nu wọn ọ̀dà ẹlòmíì tí ò tọ́lọ́run ẹlò pè wá kó wá jọ́ọ̀jì yẹn. kó bá fi kó bá gbé sóòrọ̀ kan nínú alukur'an tánàbí mú wa àti ilé ìtẹ́yìn náà hó yẹ kó wá máa wọ́n síra wọn kó wá wo ìjẹ́ rírú ẹ̀ mú wa bẹ́ẹ̀ rí mú wa. wad'u shuhada'akum min dunillah in kuntum sadiqin tó bá jẹ́ pé òdodo lẹ́ ń sọ nípa yípa nẹ́bì ló mú quran wá ló nínú ọgbọ́n orí rẹ̀ kìí sọ̀rọ̀ tiwa òdodo yín kẹ́ni kan wá gbé méjì sẹ́gbẹ̀ ara wọn ìjọ ju alukoran tánà bí tọ́lọ́wọ́n balẹ̀ kíláfà nàbí ilé fi mọ̀ pé léyìn sọ̀rọ̀ èèyàn kò sí bí ẹ̀ sì lè múnilà káyì tó láyé tó lè gbèrú ilé kalẹ̀ mo rò pé ti gbọ́ mi yé jẹ̀mọ́ eléyìí báyìí ọlọ́wọ́n balẹ̀ kílá sí àwọn tàhàdíyàtì tọ́pọ̀ ànìkan àwọn challenges yìí àwọn ìpèníjà yìí ọlọ́wọ́n balẹ̀ kílá sọ̀rọ̀ ẹ̀ láàyè tọ́pọ̀ sọ بكتاب من عنده من عند الله هو أهدى منهما إلى النبي صلى الله عليه وسلم tó bá jẹ́ sí pé èmi ni mo da ọ̀rọ̀ yìí hun fúnra ara mi tí èso mo ti gbà wá ẹ̀yin ní ẹ̀lọ́ mú tíra kan wá kẹ́yìn náà sọ mo kẹ́yìn náà wá gbé kalẹ̀ báyìí kẹ́ parọ́ mọ́lọ̀ pọ́lọ̀ náà ti wá bá sí ní ọ̀bá nítú ṣé bá ní sí a tẹ́mi ànábì ọmọ tẹ̀lé tẹ́ bá ti mú wá tó sì jọrú eléyìí tẹ́mi náà mú wá yìí ìmọ̀ tẹ̀lé tó bá yẹ pé òdodo nìkan tẹ́ ń sọ ẹ̀ pípé mi ànábì mo sí kí ni o èmi ni mo dá òun fúnra mi níbo mi ọlọ́wọ́ bá ní kúl la'in ijtama'ati al-insu wal jinnu ala an ya'tu bi mithli لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ọlọ́run bá ní ìrànlẹ́bí máa sọ fún yín pé làwíjì táwọn àti ìjìnnú àìs tí àwọn ọmọ ènìyàn àtàwọn àlìjẹ̀nú tán bá kórajọ papọ̀ kọ́kọ́ jẹ́ èèyàn nìkan gbogbo èèyàn yẹ́nyẹ́ bẹ́ẹ̀ ṣe ní làákàyè tó yìí bọ́lọ́n ṣe dá làákàyè fún tó tẹ́ nímọ̀ tó yìí àtàwọn àlìjẹ̀nú tí gbogbo yẹ́nyẹ́ tẹ́ bá kóra papọ̀ tẹwàá ń ra yín lọ́wọ́ àlá àyà tó bí mithli hadha alukur'an wípé àwọn fẹ́ múrú alukur'an yìí wá irú alukur'an tọ́lọ́ wọn bá fà nábì ẹ̀yin náà fẹ́ múrú ẹ̀ wá láyà tó nà bí mithli yìí wọn lè rí mú wá láyéláyé walau kana ba'duhum li ba'dhin zahira ọlọ́ni apá kan wọn bá àmọ́ ṣe kúnlọ́wọ́ fápá kejì wọn wọn lè rí mú wá láyéláyé wọn challenge mi nìyẹn tọ́lọ́wọ́n bá lè kẹ́lá fi ń challenge àwọn èèyàn pé ah lè rí kùránì mú wá sẹ́ẹ̀ níbo mi inú alukur'an ọlọ́ni amiyakulu neftarọ ọlọ́ni àbá ọlọ́ni ǹjẹ́ àwọn kèfèrí àwọn tẹ́ńsà ìgbàgbọ́ sí tíra ọlọ́run ba tẹ́ńsà ìgbàgbọ́ sójú òjíṣẹ́ ọlọ́run ba ṣé tí wọ́n ń sọ ni pé ànábì ló dá tíra yìí òun ló dá àwọn àdáparọ́ ni tí wọ́n fi ń ti ọ̀dọ̀ ọlọ́ tí wọ́n fi ń ti sọ́dọ̀ ọlọ́run ba kọ́lọ́run ló fóun ṣé nǹkan tẹ́ ń sọ nìyẹn ọlọ́ni amiyakulu neftarọ kul fatu ọlọ́ni muftarayat ilé anabi sọ fún mi pé ọ̀dà tó bá yẹ pé èmi anabi ni mo dá ọrọ yìí mú wá lọ́dọ̀ ara mi tí mo wá ń parọ́ pọ̀dọ̀ lọ́dọ̀ tiwa náà mú súra orú ilé tí mo mú wáyé wa muftarayat kẹ́yìn náà tiwa ẹ̀yin náà mú súra mẹ́wàá wá wa tí ó orú Al-Qur'an kò yẹ báyìí wad'u man istata'tum min dunillah in kuntum sadiqin ẹ wá pé gbogbo àwọn tẹ́ ẹ bá ní kápálẹ́ lórí tí wọ́n ní mọ̀dáadáa láàrin lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n tó ọlọ́run ọba tó wá bá yín jẹ́rìí sí ìjọ́jú alukur'an tó bá yẹ kó dodo nìkan tẹ́ ń sọ yìí sokolo ọba adé kílákọ́dà kó sànú wa lọ́wọ́ ọba adé kílákọ́ ń jẹ́ kó yẹ pé kur'an yìí o kìí ṣe anabi sallallahu alaihi wasallam kìí ṣe òun ló dá mú wá fún rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́wọ́ bá ní wa ma kana hadha al-Qur'an an yuftara min dunillah ọlọ́ni kò tọ́ kéèyàn múra al-Qur'an yìí báyìí wá lẹ́yìn ọ̀dọ̀ ẹlòmíì ọlọ́ni kò tọ́ kòkó ọlọ́ni wa ma kana kò sí ẹni náà tó lè ní bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni náà tó lè rí ṣe láti múrú al-Qur'an yìí wá ṣé báyìí ní sè látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ fọ́dọ̀ ọlọ́run wa ẹ lè rí rẹ̀ mú wá láyé láti inú làákà yín kò síbi omi tí rọrùn ti lè wá láyé àfọ̀dọ̀ ọlọ́run bá tó bá yẹ pé yín náà bá ní ọ̀nà míì ẹ ní ọ̀dọ̀ ẹlòmíì tẹ́ ti lè mú rọrùn tí ó da báyìí wá yàtọ̀ fọ́dọ̀ ọlọ́run bá yẹ lọ mú wá kárí ọlọ́run bá ń jẹ́ kó yé wa nìyẹn pé anábì ò mọ̀ ọ̀rọ̀ ìwá fúnra rẹ̀ torí pé èèyàn lè dárú ọ̀rọ̀ yí báyìí mú wá kó wá jẹ́ sí pé lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fọ́dọ̀ ọba ló ti mú wá ṣé báyìí nìsín kọ́ mu wá pè lọ́dọ̀ ọlọ́run ọba kò yé báyìí nìsín kò tó bẹ́ẹ̀ èyí ò lè dá èyí ò lè parú irọ́rú ẹ̀ mọ́ lọ́wọ́ ọba láíláí lọ́wọ́ ọba fi ní wàlákin tasdiqul lilladhi àwàlákin tasdiqul ladhi bayna yadayhi kùránì yìí ìtẹ́fì mọ̀pẹ́ látọ̀dọ̀ lọ́wọ́ ọba ló ti wá òun ni pé ọjẹ́ ìdí ń sọ ìdí ń jẹ́rìí gbé àwọn tíra tó ti ṣáájú ẹ̀ wá ipò òdodo làwọn tíra yẹn ń sọ tẹ́ bá kan tó wà náà kùránì àtàwọn tíra tọ́lọ́wọ́n bá adékẹ́ láti sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ fáwọn anábì ọlọ́wọ́n bá tó ṣáájú anábì wa muhammad sallallahu alaihi wasallam alukur'ani ó ń jẹ́rìí ìjódodo àwọn tíra tó ti kọjá ni pé ah, ọlọ́wọ́n bá ló wí tó tọkọ tako wọn so ló túmọ̀ sí pé ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ni àtọ̀dọ̀ ọlọ́wọ́n bá ló ti wá tó lọ́wọ́n bá tó sọ orú àwọn ìyẹn kalẹ̀ fáwọn anábì ọlọ́wọ́n tó ti kú yẹn àtẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá adékẹ́ lá gbé lọ sókè inú fi ń jẹ́rìí so ẹ báyìí nísìn ọlọ́run bá lékẹ́ sí ni wa tafsilul kitab wọ́n ní wa tafsilul kitab la rayba fi ìfọ́síwẹ́wẹ́ tíra yìí kò sí iyèméjì ń bẹ pé látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá o ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá la rayba fihi min rabbil alamin kò sí iyèméjì ń bẹ o látọ̀dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé ni tíra yìí ti wá o so ẹ báyìí nísìn ọlọ́ni àmìyàkùlù nẹ́fẹ̀tọ̀rọ̀ ọlọ́ni àbáwọn kèfèrí ń sọ pé látọ̀dọ̀ ànábì ànábì fún rẹ̀ ló mú wá látọ̀dọ̀ rẹ̀ tí wọ́n ń da tí wọ́n ń da tí wọ́n ń parọ́ mọ́ lọ́wọ́ bá pé látọ̀dọ̀ lọ́wọ́ bá ló ti wá ni ọlọ́ni fatu bisurati mithli ọlọ́ni nínú sura yìí ọlọ́ni ọlọ́ni nínú àyà yìí ọlọ́ni ẹ̀yin náà mú sura kan wá tọ́jú ọrú ẹ̀ kẹ́yìn náà wá parọ́ mọ́ àtọ̀dọ̀ lọ́wọ́ bá ti wá wadi'u man istata'tum min dunillah in kuntum in kuntum sadiqin kẹ́ẹ̀dẹ̀ pé àwọn ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba tó wà báyìí jẹ́rìí ẹ̀ wípé sọ́jọ́ irú alukur'an tọ́nà ọba àlekẹ́lá fi rán nẹ́bí àbí ọjọ́ ọba yìí pé lóòótọ́ nìkan tí ẹ̀ ń sọ yìí náà eléyìí báyìí nìkan tí ọlọ́run ọba àlekẹ́lá tí ó ń sàlàyé fún wa nínú àyà yìí ẹ rí i pé nínú àyà yìí ọlọ́run ọba ń sọ ẹ̀rí kalẹ̀ lórí ìjẹ́ òdodo ànẹ́bí ọlọ́run ọba àti pé ànẹ́bí ọlọ́run ọba wa Muhammad sallallahu alayhi wa sallam òdodo ní sọ àti pé tíra tá a fi rán yìí o látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá kì í ṣe pé látọ̀dọ̀ ara ẹ̀ ló ti mú wá pẹ̀lú àwọn challenges tọ́lọ́wọ́ bá àlékẹ́lá gbé wáyé tí ò dẹ̀ sẹ́ni kankan tó rí tó rí challenge yìí ìpèníjà yìí tí ò sẹ́ni tó rí já látijọ́ tọ́lọ́wọ́ bá ti dán títí dòní báwọn kèfèrí bá ṣe hétí ọlọ́wọ́ bá tó yìí àwọn èyìnbó àwọn yahudi àti nasọ́rọ̀ àwọn yahudi àti christian bọ́sì àwọn jew àti christian bọ́sì hétí ẹ̀sìn islam tó yìí bọ́sì hétí alukurani tó yìí wàláì wọn rí challenge yìí ìpèníjà yìí wọn rí já látọjọ́ títí dòní sẹ́ni pé pé nítorí bá ní kápá lórí ẹni àwọn yahudi àti nasọ́rọ̀ wàláhì wọ́n ti múra Al-Kùránì wá láti yẹ pé ṣe bí àwọn àjọ tí ò nílà káyì tọ́lọ́ ń pèsè tọ́lọ́ ń fún nípe ní níjà tó rí mú wá ṣe bí torí pé wọ́n nílà káyì ni àwa ní kọ̀ǹpútà lónìí àwa nílà káyì àwa ti múrú ẹ̀ wá èyí táwọn ará àjọ ò rí mú wá ní Al-Kùránì yìí tẹ̀ ń pọ́n yẹn ẹ wà síjọ́ yìí dáa ti ń bu ẹnu àtẹ́lu báyìí pé ọ̀rọ̀ kọ́rọ̀ lọ́wọ́ à ń bẹ ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n rí nkankan mú wá káwọn náà wá rí kùránì tọ́wọ́ bọ̀ àbí kẹ́rú ẹ̀ mú wá pé náà sọ pé kùránì kò sẹ́ni tó lè mú wá ti rí mú lónìí o gbogbo bá a ṣe gbọ́n tó yìí gbogbo bá a ṣe nímọ̀ tó yìí ẹ pé wọ́n máa ń yẹn kàn nímọ̀ gan ṣe láwọn nímọ̀ tó yìí wọ́n rí mú àníbánṣe tẹ́bá mọ bí àwọn ọ̀tá islam tẹ́bá mọ ṣe ń gbógun ti alukur'ani tó tẹ́bá mọ ṣe ń gbógun ti wọ́n dẹ̀ mọ̀ pé islam àti mùsùlùmí táwọn lè fi wó islam àti mùsùlùmí pé káwọn wó alukur'ani káwọn wó alukur'ani bọ́nṣe wá ń gbìyànjú tó kàkán rí kur'ani wo kur'ani tó ń tàn ká sí ni kur'ani tó ń tàn ká sí ni àwọn amẹ́ríkà lónìí tó ẹ́ gbé eh, kíní kan tábẹ̀rẹ̀ sí máa sọ mùsùlùmí ló kọ burúkú káàkiri gbogbo àbáláyé tẹ́rọ́rìsì ni wọ́n kíní kan ni wọ́n kàkà kí islam máa lọlẹ̀ àwọn mùsùlùmí sì tún pọ̀ lamẹ́ríkà sí wàlọ́ì àwọn mùsùlùmí sì tún gba islam lamẹ́ríkà ní france ní germany ní britain wọ́n dẹ̀ tún gba islam sí lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn pé gbogbo àwọn ìbánilókọjá ìbáyẹ káwọn yẹn máa sáfù islam ni pé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí ní terrorist àwọn mùsùlùmí ní kíní kan ẹ̀yẹ́ bọ́ ṣe ń ba mùsùlùmí jẹ́ káàkiri àgbáyé tó ti bẹ́ẹ̀ instead kí number mùsùlùmí máa decrease kọ́ máa dínkù insulin increase on daily basis Eh? àwọn àwọn èèyàn wọ́n ìzó ń gba islam sí wọ́n wá rí aburú kankan kó bá islam bal gbogbo bá ṣe ń pariwo islam tó wọ́n tún polongo islam ni ẹ̀ tí ọ̀nà sáà ọlọ́run bá àlékẹ́ látó ń lò wọ́n lábẹ́ túláàsì kan tó máa polongo islam káàkiri ni àwọn sì rò pé àwọn islam ni kò yẹ bá ní sè torí pé wọn tán sọ yìí òun ló prompt ẹlòmíì dé pé kí n tiẹ̀ lọ ṣe research nípa ẹ̀sìn yìí náà n tó prompt ẹlòmíì nìyẹn tó fi bẹ̀rẹ̀ sí máa ṣe research nípa Islam bó ṣe discover pé ha eléyìí kọjá ntọ́ mi ìyẹn lè sọ o eléyìí báyìí kọjá ọ̀rọ̀ mi ìyẹn o àyìnbáyà wọn professors ló jẹ́ sí pé wàláhì làzim wọ́n ti padà dis wọ́n ti padà di mùsùlùmí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ research ẹlòmíì níbi ọ̀rọ̀ pé rìṣà ti pé bókun àtọ̀sáṣe pàdé tí méjèèjì ọ̀kanra wọn ibi tó ti gba ìsìláàmù nìyẹn nígbà tó ṣe rìṣà ṣe rìṣà ṣe rìṣà ọ̀pọ̀lọpọ̀ ìṣe rìṣà tó wá rí pé ah, òkú àtọ̀sà ẹ kàn máa rí pé wọ́n ń kanra wọn tòótọ́ because ẹ bá débi kan láàrin àkọ́ àtọ̀sà ẹ máa rí pé omi méjèèjì báyìí wọ́n ń sàn lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ̀tí bọ́sẹ̀ ìsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara wọn yẹn bọ́sẹ̀ pípa pé wọ́n dàpọ̀ yẹn wàláhì wọn dàpọ̀ wọn dàpọ̀ ní density wọn wọn dàpọ̀ ní gbogbo nǹkan ní wọ́n fi dapọ̀ méjèèjì yàtọ̀tọ̀ gàgà ń bẹ láàrin àwọn méjèèjì àmà àlè fojú rí ẹnìkan ó wá ṣe Richard nínú àwọn professor ó wá ṣe Richard débẹ̀ ó wá discover bẹ́ẹ̀ pé ha bómi méjèèjì ṣe rí wọn papọ̀ rárá ẹ sì máa rí wọn pé bákan náà ni méjèèjì wọn sàn lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ̀t bàrí àwọn àdáni àwọn méjèèjì wọn dà papọ̀ rẹ́ yáyá rárá níjọ́ tó ṣe research débẹ̀ ọwá gbé jáde pé òun ti rí nǹkan tẹ́nì kankan ò rí ní àwọn àbá wa pè pé ètò orí tí wọ́n ẹ̀ṣẹ̀ rí ẹ̀ ìjọba ìpé tíra kan bẹ tọ́nà ọba àdékẹ́ lásọ̀ka ìbá nẹ́bì kan about one thousand four hundred and thirty something years back one thousand two hundred four hundred and twenty something years back tọ́nà ọba àdékẹ́ láti discuss kínní ó lóun ò lè believe láláì nítorí pé àwọn irinṣẹ́ tóun lò láti fi discover nǹkan tóun sọ yìí kò tí ì sí láyé ìgbà yẹn báwo lè ṣe rògbẹ́nìkan lè sọ wọ́n bá gbé alukur'an fún marajal bahrayni yaltakiyani baynahuma barzakhun la yabghiyan wọ́n bá gbé kùránì fún òun náà bá ka ọkà translated eh, version náà òun náà bá rí details àlàyé yẹn wallahi bó ṣe gba islam ni pé ha eléyìí báyìí kọjá iṣẹ́ ọmọ èdè ènìyàn tó tọ́ pé tíra kan bẹ tó ti discover kínní tó ti discuss kínní nítorí pé ó ní irinṣẹ́ tí mo lò àwọn irinṣẹ́ tí mo lò yìí kódà ẹni tó bá sẹ̀ mí bóyá bí fifty years back twenty years back wọn àti discover àwọn irinṣẹ́ yẹn àwọn irinṣẹ́ tí mo discover mo lò yìí àwọn irinṣẹ́ tuntun tí ò tí ì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni lèyìn fi lè discover tí mo discover ẹ wá lẹ́nu nǹkan tí ọ̀ma kọ tí ọ̀ma ká ọlọ́run balẹ̀ kíláàdì fún ní tíra kan tó discuss nǹkan yìí ṣe pé ìmọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ òun fi di pé hey wàláì eléyìí sọ̀rọ̀ yẹn tó tọ́ because ọkọjá rìsáàtì yẹn kò sẹ́ni tó kò sẹ́ni tó ṣe rìsáàtì irú ẹ̀ tó discover tí mo discover yìí láyé eléyìí ọlọ́run lọ sọ ń tòótọ́ torí kò sẹ́ni tó kò sí rìsáàtì téèyàn lè ṣe kò sí irinṣẹ́ téèyàn lè lò téèyàn fi discover nǹkan yẹn tí yẹn bá ṣe pé ọba tó dá wọn ọba tó dá nǹkan yìí ló fún wa ń rò pa rẹ̀ ẹ ti understand bẹ́ẹ̀ náà ni professor in dermatology ìjọ tó lóun discover pé àṣẹ ntọ́mẹ̀dé ni ọmọ fi feel pain níta mo fi rí ìnira pípé omi gbóná omi tutù iná ń jó òtútù mú gbogbo ẹ̀ ń ṣe àṣẹ nítorí awọ tí ń bẹ lára wa yìí ni pé àṣẹ téèyàn bá ti lè mú awọ yìí kúrò lára tẹ mú awọ kú lára ọmọdé ni ò ní fíìlì kankan mọ́ nítorí ẹ̀ tó wọn bá fẹ́ tán bá fẹ́ ṣe operation fún yàn tán bá fẹ́ kéèyàn fíìlì nǹkan operation tán fẹ́ ṣe wọ́n ní àwọn oògùn kan tí wọ́n lo abẹ́rẹ́ kan tó yọ pa àwọn sẹ́ẹ̀lì sẹ́ẹ̀lì tí ń bẹnu awọ yìí tí òfin jẹ́ pé tábà ń gun yín lábẹ́rẹ́ àbá ń gun yín nìkan ẹ̀fín ní fíìlì ẹ̀mọ́ torí wọ́n ti discover pé inú awọ yìí gangan ibẹ̀ ni ìyẹn ti ń fíìlì pain adẹ̀fẹ́ sọ operation fún àfẹ́kọ̀ fíìlì pain ẹ jẹ́ ká fún láwọn abẹ́rẹ́ kan tí ó pa àwọn sẹ́ẹ̀lì yẹn níjọ́ tí professor in dermatology tagaza tagazo níjọ́ tó discover abẹ́ ọba bẹ̀rẹ̀ sí máa yangàn ó ní àwọn ti discover nǹkan kan àwọn afáwà pè pé sọ ọmọ pé tí wọn lọ discover yìí Quran ti ṣàlàyé ẹ̀ àwọn onírọ́ ó ní kò sí tó àní òsẹ́ni tó sọ tó discover nǹkan yìí láyé kò sí tíra tó kò sí ìwé kankan tó discuss à wọ́n ní Quran ti sọ bẹ́ẹ̀ ọlọ́run wa adékẹ́lá sọ pé nígbà tó lọ́wọ́ adékẹ́lá ń sọ̀rọ̀ àwọn ọmọ náà ó ní kullama nabijat juluduhum gbogbo badalnahum juludan ghayra ọlọ́run ní a máa fi awọ míì rọ́pò fún wọn liyadhukul adhab nítorí kẹ́lẹ̀ bá tọ́ ìyàwó pé awọ yẹn ní jẹ́ kéèyàn rí ìyà níjọ́ tí wọ́n gbà tán sí àyà yẹn fún báyìí wàláhì lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gbà Islam pé hé eré ìbáyìí kìí sọ̀rọ̀ mẹ́ẹ̀dé èèyàn tó tọ́ kò sẹ́ni tó ṣáájú mi discover kí ni yìí ẹni tẹ́ náà fún ní tíra yìí ẹni yíyẹ sẹ́ni tó sọ pé ó ní àwọn irinṣẹ́ yẹn lọ́wọ́ tẹ́lifí discover rẹ̀ àwọn eléyìí sì ní èmi mọ́ ẹ̀ṣẹ̀ dìkú mọ́ ẹ̀ṣẹ̀ sì ṣe wádìí dé èmọ́ ẹ̀ṣẹ̀ ṣe wádìí já kò sẹ́ni tó sì ṣe wádìí já rí ajẹ́sọ́ ọlọ́run bá tó dá kínní ìlọ́sọ̀ kínní ìfẹ́ ní tòótọ́ ọ̀rọ̀ ọlọ́run nílé tòótọ́ kìí ṣe ọbẹ̀ lẹ́nìyàn ẹ wo kéèyàn lọ discover òdodo alukoran pẹ̀lú kínní o pẹ̀lú ìmọ̀ science àìwá mọye èèyàn bẹ́ẹ̀ ló ti gba Islam ṣé ibà ní sìn kí ẹ lè bá wọn kí wàlọ́ọ̀hì alukoran wàlọ́ọ̀hì kìí sànẹ́bì ló mú wa tí bá bẹ́ẹ̀ máa sọ àwọn mu'jizatul Qur'an nísìn nínú suratul Fatiha lásán ẹ̀mẹ̀ pọ́lọ́wọ́ bá lè kẹ́lá dé suratul Fatiha gan wallahi ọlọ́wọ́ bá dé suratul Fatiha o mathematically ọlọ́wọ́ bá dé suratul Fatiha gan ẹ̀ tí understand tó jẹ́ sí wípé ọlọ́wọ́ bá lè kẹ́lá tún wá fi suratul Fatiha bẹ̀ ṣe wọ̀nyẹ̀ ó tún wá fi dé gbogbo Qur'an wallahi so ó fi suratul Fatiha bẹ̀ ṣe wọ̀nyẹ̀ ó fi dé gbogbo alukur'an naam eléyìí báyìí ẹ̀ka yé ara fìtí mẹ́rin bismillah bismillahir rahmanir rahim ẹ̀ka yé ara fìtí mẹ́rin 19 ara fi 19 ní bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim sẹ́rí ara fi 19 yẹn wàláì àṣírí ni ìjọ tí <laughs> níjọ́ tí wọ́n discover ẹ̀ ah, àwọn tó discover ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà gba Islam pé wàláì Quran yìí bí èèyàn bá ṣe nímọ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n máa discover pé eléyìí kọjá sí ọmọ ẹ̀dẹ́ èèyàn tó tọ́ arafi 19 bisimilahi rahman rahim ìgbà tí wọ́n discover àwọn nǹkan kan nípa bisimilahi nípa 19 yìí sẹ́rí tẹ́ bá ka Qur'ani láti bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni pé 1910 wo yìí kò sí nọ́mbà kankan tó lè divide ẹ̀kọ́ wa divisible by any number but kò sí nọ́mbà kò sí nọ́mbà náà láyé tí ò tí 19 ò lè divide ẹ ti understand analysis abẹ́ rẹ̀ pọ̀ gan mo lè má ráyè ṣàlàyé ẹ̀ lónìí àti pé gbogbo nọ́mbà ayé láyé 19 ló parí sí. Si gbogbo nọ́mbà ayé 19 kí ni 1 àti 9 nọ́mbà bẹ̀rẹ̀ látòrí 1 ó parí sórí 9 gbogbo nọ́mbà ayé pátá gígọ̀ bẹ̀rẹ̀ látòrí 1 ó parí sórí 9 tẹ́ ẹ bá dé 10 1 àti 0 ni ẹ padà sẹ́yìn ni one 1 àti 1 ni Twelve one àti two ni Thirteen one àti tẹ́ ẹ bá wá dé orí 19 one àti nine. tó bá dé 20 two àti zero ni tẹ́ bá tún dé twenty nine three àti zero ni nine yẹn one two one lórí nine gbogbo fígò ayé orí ẹ̀ ní orí rẹ̀ ní ti ń kọ ní ti rọ̀ kíríkà gbogbo fígò ayé kò kọjá one kò kọjá between one and nine ṣé bá nísì so uh, inshallah ta'ala a sì máa padà discuss yẹn later àwọn mu'jizat ti ń bẹ níbi ọ̀rọ̀ suratul Fatiha àtẹ̀wò yẹn àti bọ́lọ́mọba àdékẹ́lá ṣe bọ́lọ́mọba àdékẹ́lá ṣe di bọ́lọ́mọba àdékẹ́lá ṣe divide yẹn by nineteen àwọn certain àwọn certain aya nínú alukur'an tó jẹ́ sí pé ẹ mọ̀ àwọn Edekun, ah ah ẹ dákun wàláì ó kọjá sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkọ̀ eléyìí kọjá sí so ọlọ́run bá ń jẹ́ kí gbogbo àwọn èèyàn yé wa láti lè bá nígbàgbọ́ sí alukur'an wípé alukur'an tẹ̀ ń wò yìí ọ̀rọ̀ ọlọ́run bá kìí sànẹ́bì ló mú wá tẹ́ ẹ bá ń dáwòt ọdẹ yìí náà gbìyànjú rẹ̀ wò kárí wàlọ́ọ̀yì àṣírí ò tú ẹ̀dá gbogbo nǹkan tá à ń sọ yìí àṣírí ò ní tú àṣírí ló ti tú ẹ wo báwọn yẹn ṣe gbìyànjú láti kọ báìbù ní tẹ́sí pé lọ́rọ̀ ọlọ́run àbẹ́bẹ̀kọ́ ni àṣírí wọ́n tú dé àṣírí wọ́n tú on daily basis ni aláwọn àwọn àwọn about twenty eminent scholars in Christendom àwọn àgbàfà nínú ìmọ̀ christianity tán jẹ́ àgbàfà ńláńlá ní gbogbo àgbáyé wọ́n wá padà wọ́n ṣe wọ́n wá yẹ bible wò wọ́n ní àwọn rí more than three hundred and something thousand error nínú bible error ó wà full of error error ti pọ̀ jù àwọn àwọn àwọn àgbààgbà olùmọ̀ nínú christianity náà sọ bẹ́ẹ̀ and eléyìí ṣe kínní nínú tẹ́ ibi new version king james king james version uh, new version rẹ̀ tẹ́ bá lọ ka preface ẹ bá ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ̀ pé kódà wọ́n ní àwọn error yìí they are so big àwọn error tó tóbi ni tó yẹ sí pé ó hàn débi pé as to call for revision tó yẹ kó pa wọ́n sí pé àfi káwọn revise kìíní yìí o pé ah error yìí ti pọ̀ jù ó ti lágbára jù wọ́n tún wá revise ẹ̀ bẹ́ẹ̀ tó revise àwọn kan tó tó revise wọ́n tún ní ah error yìí sì tó pọ̀ náà láyé bó ti wá máa rí because ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́kọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ́kọ́ àwọn controversies àwọn anachronism kọ́rọ̀ máa takora wọn wallahi ọ̀pọ̀ nù báyìí gidi gan so ibà ní sìn láwọn ọ̀rọ̀ jákujáku kódà àwọn ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ pọ́nlọ́ lọ́sọ wọ́n dẹ̀ kọ́ wọ́n dẹ̀ níwèé ọlọ́run wọn lọ́lọ́run lọ́kọ́ kò yé báyìí ní sìn tó ń ti bẹ́ẹ̀ àṣírí wọ́n tú sí ni on daily basis wàláì àṣírí wọ́n tú sí ni nítorí pé yìí sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni lọ́lọ́wọ́ bá kẹ́kọ̀ọ́ pé afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira ọlọ́ni sí ẹ̀rọ ní sí al-Qur'an ni ẹgbù ẹgbù ẹrù oníṣẹ́ ìkùnrán dáadáa tó bá yẹ kọ́dù ẹlòmí ìyàtọ̀ ló ti wá ní ẹ̀ bá ti rí oríṣiríṣi ìyapa tí ò bá máa takora wọn gẹ́gẹ́ bí àwọn tíra míì táwọn yẹn ń parọ́ ẹ̀mọ́ lọ́wọ́ bàbí ṣe ń takora wọn ẹ́ lawajadu fi ikhtilafan kathira ṣùgbọ́n ọba kó sànú wa ilé ìjẹ́ kó yọ ẹgbẹ́ ànẹ́bí ọlọ́run ọba lọ́rùn tòótọ́ alukur'ani sì ni ọlọ́run ọba lọ́sọ̀kalẹ̀ tòótọ́ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá so nínú àyà yìí a al-imanu bi kitabi wal-imanu bi rasul ìnígbàgbọ́ sí tíra ọlọ́run ọba àti ìnígbàgbọ́ sójì sí ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá ti nígbàgbọ́ sí alukur'an yóò gba gbogbo jì sí ọlọ́run ọba yòókù náà gbọ́ torí pé ọlọ́run ọba alekela fún wa ní ìròyìn pa àwọn alukur'an àbí òfin wa yóò sì gba nàbì sallallahu alaihi wasallam gbọ́ yóò sì gba ọlọ́run ọba gbọ́ ló fi jẹ́ pé nínú àwọn arkanu ìmáànì mẹ́fẹ̀ẹ̀fà ẹni tó bá ti tako kan ó ti tako gbogbo ẹ̀ èèyàn tí ó bá nígbàgbọ́ sọ́lọ́run sí ó gba kùránì gbọ́ àléèyàn gbàgbé kọ̀ jẹ́gbà àwọn màláìkà gbọ́ níbo ló ti rí gbàgbọ́ àwọn màláìkà sí ebínú ìró tánàbí fún wa náà ni ṣé bá ní sí yóò gbọ́jọ́ pé lẹ́kì àwọn ẹgbà kádàrá gbọ́ níbo láti rí ìró náà ṣé bí látọ̀rọ̀ nẹ́bí náà ni tútẹ́ ẹ bá ti lè ṣe kèbèrí sí kan nínú àwọn àrìkárìn ìmánu mẹ́fẹ̀fà ẹ ti e kèbèrí sí gbogbo yòókù náà nìyẹn jẹ́ kan ọlọ́run ẹmọ wo ọlọ́wọ́n bá ní kadhabat qawmu nuhin al-mursalin ọlọ́ni àwọn ìjọ ànábì núhù wọ́n pè gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá nírọ́ tó sì jásí pé lásìkò yẹn kò tí sí rọ̀súlù kankan lórí ilẹ̀ jù ànábì núhù lọ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́wọ́n bá lórí ilẹ̀ kìí ṣe òun àkọ́kọ́ o àmọ́ àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run tó rójíṣẹ́ ọlọ́run tó yàtọ̀ sí àwọn ẹjọ́ rẹ̀ ọlọ́run bá wá ní wọ́n pè gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá nírọ́ anẹ́bí Nuhu nìkan náà mọ̀ pé nírọ́ àbí tó pé kò jíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run bá kan lórí ilẹ̀ àmọ́ bí yẹn bá ti pa anẹ́bí ọlọ́run bá kan nírọ́ gbogbo àwọn anẹ́bí ọlọ́run bá náà nẹ̀ gbàgbọ́ yẹn kò yé báyìí nísìn so ilé ìbáyìí kọ́lọ́run bá kó sànù wa ẹ̀rí pọ́n náà bá lékelá mọ ọ̀rọ̀ tó púpọ̀ ìgbà tó lọ́run bá lékelá parí ọ̀rọ̀ al-imanu billah ẹ lórí àwọn ànúwáyò rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́run bá lékelá bọ́ sí al-imanu bil kitab wal rasul so ilé ìbá ibi táti dúó lónìí ní insha Allah ta'ala so abẹ́ lọ́wọ́n bá lè kẹ́lá kọ́lọ́wọ́n bá kó fún wa ní àgbọ́yé al-Qur'an al-Karim kọ́lọ́wọ́n bá lè kẹ́lá kó sì jẹ́ kí a lè máa lò kọ́lọ́wọ́n kó lè jẹ́ kí a lè máa tẹ̀lé la ilaha illallah gbogbo àwọn tí wọ́n ti tọ́ adùn al-Qur'an wò tí wọ́n ti nígbàgbọ́ sí tí wọ́n ti tọ́ adùn islam wò abẹ́ lọ́wọ́n bá lè kẹ́lá kọ́lọ́wọ́n bá kọ́ bá jogún islam fún wa àtàwọn mùsùlùmí ti ń ṣe jákujàku tí ìmáàni wọ́n ń sáré náà tí wọ́n sì mọ Qur'an ní tíra téèyàn máa ń kà téèyàn máa ń tẹ̀lé tí wọ́n tí ma nẹ́bí ní òjíṣẹ́ tí yẹn máa ń tẹ̀lé tákàrọ̀ pé ìsìláàmù ká máa mú lágbárí wa ká sì máa tẹ̀lé àwọn bàbá ni so abẹ́lọ́mọba ní kílákọ́ náà kọ́ bá wa la ojú tiwọn náà la ilaha illallah so àwa náà abẹ́lọ́mọba kọ́ náà kọ́ la ojú tiwa náà kọ́nà bá lè kí lákọ́ máa fi dúdú hàn wà lódò kó jí kalima tẹ̀lé allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'a wa arinal batila batila warzuqna ijtinaba wa la taj'alhu multabisan alaina ya rabbal alamin aqulu ma tasma'un أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n máa ń tọ ọrùn wọn lára tí ojú òjò wọn tẹ́sí òṣèlú wọn sọ pé aráàmù nínú ìsàn. bọ́sùn máa wo ìgbà tí ọlọ́run sọ fáwọn ẹni pé àwọn tó bá bọ̀ pé àwọn ọmọ òrukàn wọn jàgbé ẹnu wọn àtàwọn alẹ́ ìní ṣòṣe àwọn tí wọ́n á tọrọ yẹn náà ṣe á lè fipò wọn dípò pé àwọn náà ò ní ló jẹ́ kí wọ́n tọrọ àbí. dààmú ni a sọ̀rọ̀ pé iṣẹ́ alubára àwọn tí ń tọrọ bára iṣẹ́ burúkú iṣẹ́ haramu ni so nítorí àwọn ẹ̀rí tó pọ̀ kódà nabi sallallahu alaihi wasallam ní níbi tọ́lọ́wọ́n bọ́ yẹpẹrẹ ìwọ̀n dé lọ́jọ́ gbéra kìyàmà wọ́n bá wá lọ́jọ́ gbèrè àkíyàmọ̀ wọ́n wà lẹ́ni tí ò ní lẹ́ran lójú tẹ́yìn náà bá rí yàn láyé lónìí tí ò lẹ́ran lójú tó ti kiri á sí hàn ráì mo lẹ́rìí sí ẹ̀họ́ àbẹ́dù ṣẹ̀gbẹ́ ọ̀họ́ ni ìwọ́n ti á rí báyìí kódà bí yàn bá lẹ́yìn tó rẹ́ni lójú gan àmọ́ gbogbo yín rẹ̀ ti wà á ta púpọ̀ ju gbogbo ojú ẹ̀ wá láwọn abirùn èèyàn ká máa sọ pé lọ́jọ́ ìgbéra kìyàmà tọ́lọ́wọ́ wa yọ gbogbo ẹrọ ojú wọn kó gbogbo èèyàn wá ṣe wà ń gbogbo ojú ṣe hàn kankan so wípé látara pé ká máa tọrọ subhanallah so anabi sallallahu alaihi wasallam ní aliyadu al-ulya khayrun wa afdal min aliyadi sufla anabi ní ọwọ́ tó wà lókè láì tí ń fún yàn ó lóore ju ọwọ́ tó wà ń sálẹ̀ tí ń gbà lọ subhanallah nínú mi fi ka hadith kan lẹ́ẹ̀kan tó wà ní sahih muslim pé anabi sallallahu alaihi wasallam wallahi bí an ya'khudha ahadukum hablahu fayahtatibu ala dhahrihi khayrun lahu min an yasala ahadan a'tahu aw mana'ahu arábìnrin kẹ́nìkọ̀ọ̀kan yín lọ sí kẹ́nìkọ̀ọ̀kan yín wá okùn kó wá lọ sínú gbó kó lọ sẹ́gi kó fi okùn yìí digi kó wá gbé sí ẹ̀yìn rẹ̀ kó wá máa ta kó máa fi jẹun ó lóore fún lọ́dọ̀ Ọlọ́run ọba ju kó máa tọrọ jẹ lọ́dọ̀ àwọn yẹn lọ wọ́n fún o wọ́n fún o tọ́ ọ bá tọrọ tán fún ọ àbúrú lọ jẹ fún ọ tó tún tọrọ tún à fún ọ àbúrú náà jẹ́ fún alọ́ ọ̀gbọ́dọ̀ máa tọrọ so wá ní à àwọn àyà Qur'an tọ́lọ́wọ́n balẹ̀ kí láti wá ń gbà wá níyànjú ká máa ṣe sàárà fáwọn aláìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa jagbe mọ́ wọn ká máa ṣe kínní kọ́ pé tí ó kèsì pé àwọn àyàn ẹni pé wá sí ojú ń sọ wá lójú kòkòrò ká máa fálẹ̀ nìyí bẹ́ẹ̀ ni bá a ṣe ní títọrọ yìí ọ̀dà yìí òbí hat lè dọ̀rù ọ̀rọ̀ wọ́n ṣe ní ẹ̀tọ́ fẹ́ni tí ìnira bá mú condition tó ní múyàn láti tọrọ ó ní kí gbogbo ọ̀nà ti dí fún yányá ó ti wá ọgbọ́n kò rí gbogbo ọ̀nà ti dí fún ó wá fẹ́ la tẹ̀mí lọ ó lè tọrọ jẹ dèdè tí ó bá sì tó ọ kété pọ́ wa máa tọrọ bára wa sọ bára àdíṣẹ́ sẹ́rí gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ bá sọ bára àdíṣẹ́ jẹ́ báwọn balùbára àtàwùjọ wá sí máa ń ṣe yìí wallahi haram wọn jẹ in tó fi tọrọ bára ní pé nǹkan dí kò fi ráàyè láti fi láti fi kúò nínú wàhálà yẹn ni ó wà máa tó bá ti wá ráyè kúò mẹ́ ọmọ bá sẹ̀ rẹ lọ ọmọ wá jíjẹ mímu rẹ lọ ṣé bá ní sí ẹ mà nǹkan pè ní tọ̀rúrọ̀ ni pé nǹkan tó kàn wá ìnira tó wá tó ìjẹ́ sí pé nígbà yẹn ọ̀sáré ntọ́nà ọba ṣe léwọ̀ fún ọlọ́run bá ti sọ́dẹ̀ tó fún nígbà tí ìnira ti dé sáré tètè lò kò sí kúò mẹ́ ìtì bára wà fún nìyẹn ló fi jẹ́ sí pé kódà nígbà tọ́lọ́run ọlọ́run ọba àdékẹ́lá ọlọ́ni àwọn táwọn wí aláìmọ̀kan yóò rò pọ́ lọ́rọ̀ ni wọ́n ni tẹ́ bá ń wò wọ́n mínẹ̀tà áfù nítorí pé wọ́n ní wọ́n ní ayọ̀ ọkàn aláìní ni wọ́n o ọlọ́wọ́n bá ní aláìní ni wọ́n tálíkà ni wọ́n ibi ń pa wọ́n gan bẹ̀tù wọ́n láì wọ́n ní tọrọ lọ́dọ̀ ẹ̀kadà kan láyé wọ́n ní tọrọ nígbà wọ́n ti wá tọrọ yẹn ẹ mọ̀ rò pé wọ́n ní wọ́n rọrọ ni mínẹ̀tà áfù la yasaluna nasa ilhafa àwọn yìí ń gan téèyàn bá mọ̀ wọn yẹ kí àwọn gangan lọ́yẹ kéèyàn mọ̀ sí sọ́dá pọ̀ fojú wọn ní bèrè lọ́wọ́ yín ẹ̀yin lẹ́wà stọ́dì ẹ̀ pé ah wọ́n dàbí pé bí mo ṣe ń stọ́dì àwọn alágbájá yìí mi ò rò pé wọ́n rí nǹkan kan jẹ bí ẹnjọ́ mẹ́ta ìfà ẹ wà kó ẹ kó gbá ẹ kó ọgbọ̀n ẹ lọ kó fún wa kí wọ́n jẹ àtẹ́ntọ́ ìnira wàláì ẹ ìmọ̀ èmi máa ń sọ báwọn èèyàn pé oníbàárà sẹ́ olè ni wọ́n ìkà ni wọ́n ọ̀dájú èèyàn sí ni wọ́n ẹ máa wò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń tọrọ bàrà yẹn wọ́n lówó lọ́wọ́ jà wọ́n ti ń fún wọn ní bàrà lọ oníbàárà ó ti káàkiri ó ti pa two thousand fún bí àpèjúwe àbó ti pa one thousand yóò tún wá díwájú tẹ̀yìn hundred naira péré ló sì wà lọ́wọ́ yín sẹ́gbẹ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ òun sì ní one thousand lọ́wọ́ nínú hundred naira ti yín yẹn yóò tó wá ní ẹjọ́ ẹ̀bùnmí torí ọlọ́run ẹ̀yin yóò tó wá fún ní fifteen naira ń bẹ̀ títí ọmọ di one thousand fifteen naira ẹ̀yin di fifteen naira lọ́wọ́ inú ẹni tó ní fifteen naira ẹni tó hundred naira lọ́wọ́ àtẹni tó ní one thousand tá ló yẹ kó ṣe sàárà fúnra wọn sẹ̀ǹkó ló yẹ kó ṣe sàárà fún yín torí pé òun ní jù yín lọ tòun ti bẹ́ẹ̀ ẹ̀yin yóò gbére lọ́wọ́ yóò sì gbà á yóò tó máa lọ ẹ ẹ ẹ ẹ ẹ wo jàmbá títí ọmọ wa jẹ́ one thousand fifteen naira tèmi ọmọ wa jẹ́ fifteen naira sọ ṣàbòsí fún mi àbọ̀ ṣàbòsí fún mi wọ́n lọ́yìn ó ti ṣàbòsí fún mi ó ti ṣàbòsí àwọn alubára tẹ́ ń wò yìí wọ́n ní wọ́n ní bank account fa wàlọ́ọ̀hì téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ẹ bára báyìí kò síṣẹ́ tẹ̀lé fi lọ́mọ tí ó ṣe because yóò mọ̀ pé sẹ́wù lòún fẹ́ ṣe tó lè tó lè pé òun tó báyìí òun kàn jòkó lásán àbóhun káàkiri òun mọ tó ń palójúmọ́ ẹ jẹ́ kí n fún yín nìkan ẹnìkan yìí máa ń tọrọ bára ní táǹkẹ̀ ni mo wá wà ní ṣọ́ọ̀bù ńjọ yẹn mo jòkó ṣé wàá rí ẹni yìí ọmọ ìlàlà ni ọmọ ìlàlà kan náà wà ń bẹ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó ti mọ tó ti mọ dáadáa bọ́ọ̀yì yìí wà ní ẹsẹ̀ kan rẹ̀ ní ẹsẹ̀ kan lọ́rọ̀ ẹsẹ̀ yẹn wá tínrín ẹsẹ̀ yẹn tínrín gan bí àwọn tó máa ń fún lábẹ́rẹ́ tí ó wà kó bẹ́ ni ẹsẹ̀ yẹn wá tínrín gan ẹ wá mọ nǹkan tó ṣe ọwọ́ lọ wá báńdéèjì ó wá wú ẹmọ ẹsẹ̀ yẹn láti ọmọ wàláì tẹ́ẹ̀kì wá rò pé ń ti ṣe jù báyìí lọ ìwà ń tọrọ bára ọmọ bú sámsámú sí ni. ẹ jẹ́ fún mi torí ọlọ́run ayé yóò ní bàjẹ́. kí ẹ máa tọrọ bára kó tó wàláì ọwọ́ wa wa tọrọ bára dọ̀rọ̀ wọn á pè é iṣẹ́ burúkú ló ń ṣe ọkùnrin yìí níyàn ọ̀dà ń bá ṣe wá sí fún un. ó ní abáyẹ dákẹ́ kí ni kẹtẹ́ ń sọ iṣẹ́ wo ni mi fẹ́ ṣe iṣẹ́ wo mo fẹ́ ṣe tó lè fẹ́ ṣe mi tó lè máa rí five thousand lójúmọ́ ó lẹ́yìn tẹ́ ń ṣe gẹ́gẹ́ èló lẹ́yìn rí mi báyìí Eh, mo ní àṣíwọ́ ah, mẹ́ pé lólà wà ń rí níwọ́n tó wá tọrọ owó lọ́wọ́ wa ó ní sẹ́wọ̀n mọ́fẹ́ ṣe tó lè tó báyìí ó ní kò sú ó ní kí mẹ́bà wọn sọ láyé láyé ìwọ̀n wọn léṣẹ́ ìmú tí ìmú gbó lẹ́ni táwọn wí ìsìn ẹ̀ntọ́ àṣíkè sọ tí àti gbó nìkan wàláhì mo fi ọlọ́mà bọ́dá sọ fún ó ní àfà ó ní bẹ́ẹ̀ ṣe ń wo mí obìnrin tó wù mí ni mo bá sùn wàláhì kò sọ bẹ́ẹ̀ ni mo bá sùn ó sọ ní sọ fàṣáàdì gbọ́yẹn ṣe máa ń sọ yẹn ó dákọ private part obìnrin obìnrin private part yẹn lèmi fi pé obìnrin ó dákọ àyẹ̀pamọ́ obìnrin ní orúkọ tí yorùbá máa ń pè ọ wá sọ pé bí àwọn ọmọ tá a máa ń sọ pé mò ń ṣe kinní fún ọmọbìnrin yẹn sọ bẹ́ẹ̀ wá èmi èmi dà pé ẹ̀kọ́ ni wàláì bó ṣe wíìnù olóbìnrin tó tó wo òun lòún bá sùn náà tó bá wo òun lòún ná wàláì olóhùn olè fi sẹ́yìn lẹ̀ láyé òun ó fi lọ́wọ́ ni ẹ wá bí àwọn tí máa ń tọrọ bára mi rìn wàláì bó ṣe rí nìyẹn téèyàn bá ti lè bẹ̀rẹ̀ bára kò lè fi sẹ́yìn lẹ́ẹ̀mọ́ láyé à ń gbà téèyàn bá lọ tó kàn bọ̀ tó kàn pàfà tó kàn rí bíi ah, five thousand rìn ah, ẹ tó wá máa wo alubára tó wà ní yóò tó wá dúró pé tó ń bá dúró lórí oúnjẹ tó tó ṣe sàárà oúnjẹ fóun kò tó ní fẹ́ fowó rẹ̀ òun kò tó ní fẹ́ fi ránjẹ wàlá nǹkan ọ̀fẹ́ náà máa ń gbà ní gbogbo gbèsè ayé tiwọn nǹkan ọ̀fẹ́ tẹ́ bá fẹ́ wọ aṣọ wọ́n máa bùkátà pé ta ni ó bá wọn láṣọ tó lókùn wọ́n wọ̀ pé yóò kó lọ́ra aṣọ alubára ó kó lọ́ra bàtà láìláì owó èyí sábà náwó gbogbo tó ń pa ẹran mọ́ ń kó sí báńkì ni ẹ̀tí ọ̀dá sáà èmi tó wá sọ fún yín pé mo tó wá máa lu bára tí ń yáyàn lówó èlé wàláì ìwọ tó ń tọrọ owó táwọn èèyàn ń bu ẹ lówó ìwọ náà tó wá ní o tó wá léèyàn tó fẹ́ yáwó ṣé ẹni tí táwọn èèyàn ń sànú ṣé òun kọ́ yẹ kọ́ yẹ kọ́ láàánú jù wàláì tó ń fa yáwọn èèyàn lówó èlé ó ní tàásí tọ́pọ̀ ní gbòòrò rẹpẹtẹ ó ní tọ́pọ̀ ti fi rẹ̀tì ìsìn yá owó èlé kẹ́mẹ́ omi tó wíkẹ́ẹ̀dì dé táwọn èèyàn ti fún ọ lọ́wọ́ bá wíkẹ́ẹ̀dì báyẹn ìwọ́rọ̀ ó gbà lọ́rùn so kọ́nà bá kó sànú wa wallahi iṣẹ́ burúkú ni níṣẹ́ alubára táwọn yẹn ń ṣe káàkiri yẹn iṣẹ́ tí ò dáa ni so alaikum salam Àwọn ìyá nígbà ń sin ní àtẹ̀yìn kéde owó ìtẹ̀sán láti mo kẹ́kẹ́ kúrò látọ̀dà torí omi ìlú ìlú ti alhamdulillah so wọ́n ní pé tí a bá wòye sí àwọn àsìkò kan a rí pé lẹ́kọ̀ọ́ wọ́n ní arábìnrin kan kódà arábìnrin yìí kìí ṣe mùsùlùmí kírísítíẹ̀nì ni ibi tó tún wá bímọ sí kìí ṣe ilé ìwòsàn mùsùlùmí ọlọ bímọ sínú chọ́ọ̀chì ni ọ̀dọ̀ ìyá àjọ ló lọ bímọ sí so ojú àwọn kírísítíẹ̀nì náà dúdú bẹ̀ sí wọn yẹn o kí wọn máa lọ bímọ sí ilé ìjọ ẹ̀dàkùn tó wá yí wọn kọ́ ó wà ní eh, kìnnìkan ní kìnnìkan lọ́sẹ̀lẹ̀ àmúwọ́ lọ́ọ̀ni nígbàtẹ́jẹ́ ọ̀bá dáma tó yẹ kó lọ bímọ sí ọ̀sìpítù ọmọ lọ bímọ sílé ìjọ ọwá lọ bímọ sí bíbí so kódà inú òkòkò ló bímọ ìgbà tí wọ́n tanná won bá Quran lọ́wọ́ ọmọ yìí so wọ́n wá Quran náà nọ́ọ̀sì tó gbẹ̀bí fún ìgbà tó wá mú Quran náà pé bóyá káwọn tiẹ̀ wá nǹkan ṣe sí àgbẹ̀ kírísẹ̀ ni won gbogbo gbìyànjú wọn lórí Quran yìí ó ń bòdì sí ni ṣé báyìí ní sìn wọ́n wá nítò pé kí ni nǹkan tí a sọ lórí báyìí ah, alákọ̀ọ́kọ́ ni pé sí ó rọrùn bẹ́ẹ̀ ó rọrùn ó rọrùn dáadáa ṣe bá ní nítorí pé eléyìí báyìí kó máa jẹ́ àmì ọlọ́run ọba mi so kò dẹ̀ sígbà tí ọlọ́run ọba àlékẹ́lá ò lè fi àmì rẹ̀ hàn àwọn èèyàn ṣe bá ní sìn kò sígbà náà tọ́nà ọba kódà wọ́n jẹ́ kó yé wa pé Kùránì náà ibi tí ọlọ́run ọba protect ẹ̀ dé láìlọ́nù wà lára Kùránì yẹn kò yí ẹ̀jẹ̀ sẹ̀wé tó bá bímọ obìnrin obìnrin pẹ̀lú ẹ̀jẹ̀ ni ládùn wa ọmọ yìí wá di kùránì mọ́wọ́ kùránì kékeré náà tó bá ní sèyí so irú ẹ̀ lè ṣẹlẹ̀ dáadáa irú ẹ̀ lè ṣẹlẹ̀ pàápàá jùlọ ibi tó ti ṣẹlẹ̀ yìí àwọn ọ̀tá ìsìláàmù ni wọn ní parọ́ orú ẹ̀ mọ́ ìsìláàmù láyéláyé torí pé ìyá ọmọ yìí padà sí torí ẹ̀ di ọ̀padà di mùsùlùmí o àìmọye èèyàn ló di mùsùlùmí látara ṣẹlẹ̀ yìí ẹtí ọ̀nà sáà wọ́n ní gbé ìró dáadáa nípa ìsìláàmù láyé gbogbo gbìyànjú ànígbà tó ṣẹlẹ̀ gan wọ́n gbìyànjú pé bóun ní nǹkan yẹn ò ṣe ní nọ́ọ̀sì yìí nígbà tó wá gbìyànjú títí tí òun lọ́wọ́ fariwo tàbí ah, eléyìí ti kọjá ní tẹ̀yẹ̀ ń dé mára o eléyìí ti kọjá sẹ̀gbìn tó náà bá lébi lábẹ́ fi hàn kó dàbẹ́ gbìyànjú àti gbé pamọ́ yóò padà hàn náà ni so irú ẹ̀ lè ṣẹlẹ̀ dáadáa so ibà ń ṣe lára àwọn àmì ọlọ́run ni tọ́lọ́wọ́n bá lébi lábẹ́ fi hàn so ẹ̀ rí pé ńgbà míì wọ́n ní ẹ̀wò ní ìkan nínú àwọn ìlú Europe bóyá Australia ni tí n bá gbàgbé wọ́n bímọ kan bẹ́ẹ̀ àwọn tó bímọ yẹn náà yìí ṣe mùsùlùmí ọmọ yìí wà ní ó ti níye ìṣẹ́jú ìṣẹ́jú tí àyà Kùránì máa ń hàn níta rẹ̀ ṣé ibà nísìn mo rí mo rí ní mo rí fídíò rẹ̀ ṣé wàá rí nígbà tí àyà Kùránì bá fẹ́ hàn láàárọ̀ mẹ́yìn ara rẹ̀ ó gbóná níbi tán tó bá ti wá gbóná báyìí tán yọ àpọn àpàlọ́ àyà Kùránì ó sì hàn bẹ́ẹ̀ yóò hàn clearly báyìí tó bá yóò tán lọ tó bá yóò tán hàn bẹ́ẹ̀ wọ́n wá gbìyànjú títí fá wàlá ẹ̀ àkùrá nìyí hàn náà kò pamọ́ kò kò kò kò parẹ́ so yóò bá ní sìn yìí so níbi ìtàn rẹ̀ ti hàn so ẹ̀ wá mọ iye àwọn àmì ọlọ́run bá bẹ́ẹ̀ so yóò bá ní sìn yìí àìmọye àwọn àmì ọlọ́run àìmọye àwọn àmì ọlọ́run níjọ́sì pásítọ̀ kan bímọ nígbà tí pásítọ̀ yẹn wá bímọ wọ́n wá kọ lá ilaha illallah sí ọwọ́ ọmọ yìí ọba wa bẹ́ẹ̀ yi, yìí pásítọ̀ chọ́ọ̀chì nípa ó wá gbìyànjú gbogbo bọ́ sí parẹ́ tó kiri yìí ń bòdì sí ni bọ́ gbìyànjú àti tó ó hàn sí ó hàn ó hàn sí ni náà rí gbé kan nínú òkun kókò la ilaha illallah wọ́n ní ẹrẹ́jà kan láàrẹ́ já yẹn kókò la nínú so báyìí ní àti tọ́lọ́wọ́n bá àdékẹ́ lámọ́ fi hàn ṣé báyìí ní láti jẹ́ ká lè ma ìjọ kan ṣoṣo àti títóbi ọlọ́wọ́n bá so pẹ̀lú ọwọ́ yẹn wọn bá ìwádìí tí mo ṣe àti nǹkan tí mo mọ̀ so irú ẹ̀ lè ṣẹlẹ̀ dáadáa ṣé báyìí ṣoṣo kọ́lọ́wọ́n bá kí ó sànù àkómọ́ wájú wàlúù sàlám ìparí. nípa àwọn oníbàárà yẹn ṣé ìgbà tá a ti mọ̀ pé aburú nìkan tán ṣe kí láà lè ṣe dáàbò lè dẹ́kun alhamdulilayi ìgbà tá a ti mọ̀ pé aburú nìkan tán ṣe nǹkan tá a lè ṣe tá a fi lè dẹ́kun ẹ̀ fún wọn mọ́ wàláì gbogbo ẹnikẹ́ni tí bá ń fún oníbàárà lówó ń kó bá ní kọ̀ọ̀rán lọ́wọ́ o wàláì ẹ̀ ń kó bá ní ẹ̀ràn lọ́wọ́ ṣe rí tá a bá fún wọn mọ́ wọ́n wà ṣẹ́ṣe tá a bá fún wọn mọ́ wọ́n wà ṣẹ́ṣe ṣé báyìí nìsín a kì í ràn yàn lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹni tí a lè máa fún ṣẹ̀rí àwọn oníkámẹ́ tọrọ wàláì ẹ̀sìn Islam ẹ̀sìn ti tọrọ ni àmọ́ àwọn tá a mọ̀ pé kì í sun oníbàárà ó ń gbìyànjú àmọ́ nǹkan fẹ́rẹ́fẹ́rẹ́ fún un ah wọ́n pọ̀ láwùjọ wa náà ṣe bá ní sí kí ló tọ́lọ́ bá lè gíláfi ní káyọ̀ zakatul fitri tá à ń yọ nínú àwẹ̀ ṣe bá wọn tí tí ni tí wọ́n rí nǹkan tó jẹ́ ọdún ni àbíbẹ̀ kọ́ ni so zaka gangan zaka owó tá à kilo ni kí ló tọ́lọ́ mi ní káyọ̀ sí sọ ni adúbára lọ́nà ní kákó fún ni ṣe bá wọn mọ̀lẹ́bí wa náà ni tí wọ́n rí jẹ tí wọ́n rí mu ṣe bá ní sí so àwọn tá a lè ṣe sàárà fún pọ̀ tí ó wúlò fún yàtọ̀ fáwọn tá a sọ sàárà àti iṣẹ́ tẹ́kàn gba owó tẹ́kàn rèéjì wa káàkiri gbogbo àdúgbò yìí ká má fún wọn má wàláhì tẹ́ ẹ bá ti fún wọn ẹ fẹ́ tẹ́kàn máa yọ̀ lẹ́sìn nìyẹn ẹni tó yẹ kó máa ṣiṣẹ́ alágbára tó yẹ kó máa ṣiṣẹ́ kí brain ẹ̀ máa ṣàpù sí dáadáa kó máa ran ẹ̀ lọ́wọ́ economically kó máa ran àdúgbò ẹ̀ lọ́wọ́ kó máa ran ìlú lọ́wọ́ torí gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣiṣẹ́ ràn lọ́wọ́ fa kó máa yọ wá yọ wá ya yọ máa tọrọ bára ẹ ti understand kò ní wà productive kò ní lè ṣe nǹkan jáde kò ní lè ṣe nǹkan kò yọ kàn tọrọ yọ kàn tọrọ káàkiri yóò sì máa sùn máa jí táwa ń gbóríjó fún tá ń gbégún fún èyàn mọ̀ rò pé àwọn ah, àṣìṣe ah, à ń kó bá nìyẹn tó bá skip to tó pàṣẹ ẹ̀sáàmù yẹn tí a mọ̀ pé ẹni tí ò ní nǹkan lórí la ní kọ́ tẹ̀síwájú kọ́ lọ sáà ń ṣiṣẹ́ kọ́ lọ́mọ èyàn tí ò mọ̀wé ti wá náà mọ̀ pé èrú ló fi pàṣẹ ẹ̀sáàmù yóò wà lọ sáà ń ṣiṣẹ́ tí irú ẹni bẹ́ẹ̀ sí nǹkan kan bẹ ní ọpọlọ rẹ̀ àti ń kọ́ tó bá ẹ̀sáàmù tó fail ẹjọ́ fail kó lè bá mọ̀ pé yẹn lọ máa ń múra sí kó lè bá mọ̀ pé òun ò tí ì tọ́ ẹ̀ ń ṣiṣẹ́ lọ òtí sì ń kankan lọ́pọlọ òun òun lọ kàwé dáadáa ni àmọ́ wà lọ bẹ́ẹ̀ irú àwọn báyẹn ni ó padà wá di kíní tí ó máa tí padà wá di nọ́ọ̀sì tí ó máa gbọ́n èèyàn alábẹ́rẹ́ pa tí ó máa tí ó máa sàwọn èèyàn dárọ́ ẹ̀ tí ó tọ́ ní náà gbà tí ó mọ̀ wé sọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ ló kọ́ àwọn físíìsì káàkiri tẹ́kàn ba àtàkàn wọ́n èsì resources tán ba nǹkan jẹ́ ẹ àwọn èèyàn táwọn èèyàn irú àwọn bẹ́ẹ̀ kún wa ẹ lọ àwọn teacher school wọ́n dẹ̀ ń gba sálárì àwọn ọmọ wa náà ṣe ń kó sọ bẹ́ẹ̀ nípa ń bá yí ara wa jẹ́ nìyẹn àwọn ọmọ wa ẹbí skul ẹbí ẹbá àwọn ẹbá àwọn táǹkà àwọn wa ní skul lélẹ̀ àwọn tó yẹ pé tá fi parí NCE tá fi parí kíní wọn wọ́n gbóòrì jó jáde ni dókítà àmbẹ́lò mi ìṣòro fi ń fún ní mark irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe àwọn náà ìṣòro àwọn ọmọ opportunity àti tèrí sẹ́ ẹ wọn understand so àwọn tó yẹ pé àwọn àwọn tí ò sí nǹkan lọ́pọlọ wọn àwọn nílọ ń kọ́ àwọn wa léwe àwa yá ní education ọ̀dà àwa lábàájẹ́ náà àwọn kan bẹ́ẹ̀ tó pé à ń kó báyẹn ni àwọn máa rí pé àwọn arúgbó assist yẹn Ah, àhàsísì àǹkóbà nìyẹn ṣùkọ́nà ọba kó sànú wa èyàn kí ń ràn yàn lọ́wọ́ lórí ìbàjẹ́ èyàn kí ń fún yàn ní nǹkan báyìí ẹ pati ṣé báyìí ṣe ẹ ṣe wá sí fún pé mama wàláì mama tọrọ bára àmọ́ tó ṣe yóò dá náà nígbà tó ṣe yóò dá irú àwọn irú àwọn aburúkú wo nìyẹn arábìnrin kan ìyá kan bẹ ní níbi sábà máa ń dúró síbi síbi kìnní station bẹ́ẹ̀ ẹ gbogbo àlọ́ àti tó bá ti rí yẹn báyìí afẹ́dákẹ́ fún mi ní fifteen naira wàásù kí n fi wo mọ́tò ah yóò kàn mọ́ sọ fún yà pé akílódé tó jẹ́ pé gbogbo àwàsó wàsó kẹ́ ń tọrọ mọ́tò náà lẹ́mọ́ fi ń tẹ̀mọ́ ń tọrọ ẹ̀yin egbò mọ́tò jáde tó tẹ́bá jáde tó gbogbo gbàlẹ́ máa ń yé ara ó ti wá sọ ọ́ diṣẹ́ tẹ́ wàláì mo tún wá wò tẹ̀lé pé tẹ́bá ti gbà lọ́wọ́ sí tẹ́bá tẹ́bá ti tẹ̀síwájú báyìí yìí sùn lọ bẹ́ẹ̀ lómi yóò wá sọ fún jẹ́jẹ́ ni o àfẹ́dọ́tẹ̀ ẹ tẹ́ máa rúgbà ah, abẹ́ni nídìí owó mọ́tò tó tọ́ ni ẹ dákun bá kéèyàn bá gba fifty fifty naira jọ lọ́wọ́ èèyàn hundred kò ti pé five thousand ẹ wúrú gama yẹn aburú ni náà kò ní lè ṣiṣẹ́ yẹn gama obìnrin yóò sì lo ìjáàbù yóò lo ìbòrí aláṣẹ̀ṣẹ́ kìí dáná lò yẹ ẹni wọn máa bú islam pé mùsùlùmí ni máa ń tọrọ bára ó tọ́ sí ni mùsùlùmí lọ́pọ̀ ní bára ń tọ́tọ́ ẹ kírísítà ìfẹ́ lẹ́rí ti tọrọ bára àwọn mùsùlùmí nìkan máa tọrọ bára irú ọ̀wọ̀ lẹ́wọ̀ nìyẹn sukọ́nà ọba kó sànù wa ẹ mẹ́jà ẹ̀ encourage aburú ẹjá discourage wọn ni ẹ mẹ́jà fún wọn kó lè kẹ́mi wọn lè yọ mbẹ́ sukọ́nà ọba kó sànù wa subhanaka anta astaghfiruka wa atubu Аллилуйя. Аминь.